أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أرجوك الله سبحانه وتعالى إليه في أنوره في أوفيس tọ́tún ṣe ìpàdé wa ní ìrọ̀rùn ní ẹ̀yìn rọmọdún ní ààyè wa yìí náà ní ah, ìlú Abẹ́òkúta ní òní ọjọ́ kẹjọ nínú oṣù Shawwal ní kẹwàá ẹgbẹ̀rún ọdún. àti ọgọ́rùn-ún lẹ́yìn ọdún àti ọdún méjì dín ní ogójì hijira tanu sọ̀tàlá gbé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. tó pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú الفكر الميسر لنوه الكتاب والسنة kíra wa tó ń sọ nípa àgbọ́yé èyí tí àwọn ẹni ẹ̀ka nínú àwọn onímọ̀ tí wọ́n ibi tí abátẹ́rà náà lè òun náà ní ẹnu ọ̀nà àbáwọlé kẹjọ ọ̀nà àbáwọlé sílé ìkàkàlà nípa àwọn tó ń pè ní ìkàkàlà. kàkàlà yìí wọ́n la lè pè ní ìṣe onídùúró nínú tó bàbá tó ń pè ní ilé. àti tọ́lọ́ọ̀nù èyí tó lè túmọ̀ káwáńtì àti wáráńtì àwọn àlàyé oríṣi wà ní abẹ́ àlàyé alákọ̀ọ́kọ́ àwọn kọ̀ọ̀kan sọ fún wa èyí náà àdéhùn kàkàrà èyí tá a pè ní ìlú òfin onílò àti àwọn ìtọ́ka rẹ̀ pé ó bá ṣẹlẹ̀ àwọn. àlùkàfàlà kọ́lùm náà kí ìyẹn ti lọ́rọ̀ fúnra rẹ̀ wípé ẹni tẹ̀sán ń bẹ ní ọrùn rẹ̀ ẹ̀sán dúkìá ni o òun máa mú ẹni yẹn wá. fẹ́ni tó ní dúkìá ìlà mọ́tìlẹ́sì náà wá sáàyè ìdájọ́ bẹ́ẹ̀ la ṣe sọ pé ká sọ pé bí onídùú o ẹ fi ilẹ̀ o tẹ ẹ bá fi ní ìdí ẹ̀ ipò wa o. wọ́n lẹ́nu yẹn tó lé alẹ́ pé ní kíni o wọ́n lè pè ní sponsor ẹni tó ń sọ̀sọ̀ ẹni tí ọjọ́ bíi alákòóso ti náwó lórí èyẹ àbí fi strong ó ní àwọn bá bẹ̀rẹ̀ sí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí yàrá ìgbé ta ni kàfíìn ẹ̀rí báwọn Yorùbá máa ń sọ yìí pé èèyàn fà lé atú lọ́wọ́ kìí ṣe igbó atú ọwọ́ àlọ́ fẹ́ fẹ́ yàwó ẹ dákun tala alákòóso ti ẹ̀gẹ́ tala máa ti lọ́rọ̀ tọrọ bá fẹ́ padà wí ẹ̀rí kan bá bẹ̀rẹ̀ nídòwó ìyàwó gbà rẹ̀ náà. في تعديله ده ẹ wá rí àwọn ẹ̀rí èyí tó wá nígbè kí ní ẹ̀ka ṣẹlẹ̀ àwọn àbáná àlùfáà àdá aláfọlẹ̀ àti súnà àti ìjùmọ̀ àwọn ọ̀rẹ́lẹ̀ náà kábàdìkà lọ́wọ́ náà àlùfáà àdá aláfọlẹ̀ ọlọ́wọ́ àlọ́ ọ̀gá aládé fàtẹ̀ yóò tó káyà tọ̀kítù ọlọ́wọ́ ní. One نفسها ومن جاء لمن جاء wọ́n ní wọ́n ibi tó bá bá bí wọn fún oúnjẹ àlọ́ àwọn àti wọ́n lè máa jẹ́ ẹbí yìí ẹni tó bẹ ilé bá wa kó nǹkan yẹn kọ́ bá wa gẹ́ tiẹ̀ kó máa jẹ́ tiẹ̀ ìlùmọ̀ ẹ̀yọ́ oúnjẹ tí yóò lọ ẹ̀yẹ̀rà fún fídíò ní sáàyè ní ilẹ̀ yẹn rẹ̀ وعدده البعيد يطلب عليه ثلاث لعدده البعيد بالذي يدعوك يا زعيم المؤمنين يلف التقليد ضعفين وقيلت يلي ربي توقف في سليم يلف يلف يلف يلف يلف يلف يلف يلف bilikafin oúnjẹ tá a lé òkúra tó nìyẹn màá ti màá ti sẹ́ lórí má ti lẹ́nu ìyẹn ìyẹn wá sí. kábàáwo ayà yìí àwọn kẹta bá ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mẹ́ta nínú òkúra wọ́n pe báàbù kẹ́lí báàbù lìjà áàlà àlìjà áàlà yàtí mọ̀sọ̀rọ̀ wa mọ̀sọ̀rọ̀ wa nǹkan tó bá tẹ̀lé àbúrò pẹ̀lú ayé àtàtà yìí. bí kéèyàn sọ wípé tó ẹni tó bí sọ tó bí bá ti ju oko yìí ìṣẹ̀bá ìbò gbélé fún kí ni ju oko wọn ni pé ilẹ̀ kẹ̀yẹ́ fẹ́ dáko bẹ́ẹ̀ àwọn adágbé orísun àwọn ibi ìgbẹ́sí ọ̀dà lọ́wọ́ abẹ́ẹ̀. kí ẹ wá ní ẹni bá lè bá lu fẹ́ owó yìí nǹkan báyìí mo gbé lẹ̀. ẹni ọba lè lọ bá wà fẹ́ wá nǹkan báyìí mo gbé lẹ̀ ọba tẹ̀lé à gẹ́gẹ́ bí ayé àtàkà yìí ìyẹn náà wà lọ àwọn ọjọ́ bá kó kẹ́bí náà wà bẹ̀rẹ̀ nínú àwọn àbáwọlé yẹn lọ sẹ́gbẹ̀ bẹ́ẹ̀ náà wà lè tọrọ wà ìgbà ọtí ẹ̀rí ọwọ́ àdó rẹ̀ bákan náà ìṣàfáàlà èyí tàbí ní bẹ́ẹ̀lì bíi ti sóńdò fún yẹn ẹ̀fílẹ̀. bákan náà tábàtú wo ló ayé àdúgbò sábà padà wọn ló tún wà mẹ́fì sẹ́lì tó. ni wọ́n lè rí kájí ló wọ tó jẹ́ kàfíìn yẹn pé tó lè dúró padà bọ̀ ní yẹn kájí àbátọ́ alówó ló súnlẹ̀ wọ́n láàbò ní pé nǹkan kan bá súnlẹ̀ o òun ni ọ̀rọ̀ tí adébẹ̀ lè lè ìyẹn ọ̀rọ̀ sísọ nígbò àti ìfún yẹn ní àgbéyẹlé ìgbọ́kẹ̀lé mọ́ ní pírọ́blẹ́mù. lẹ́nu àwọn afáàfin ṣàlàyé pé nínú òfin mọ̀tá lè tú ìyẹn tọ́mọ́t òun ní kékeré yẹn sọ yìí pé mọ́ àtọ́ ìsòfòlẹ́ rẹ̀ àbí mọ́ àtọ́ ìsàfòlẹ́ rẹ̀ tó tó kú lágbájá àbúrò àìlẹ́yà ọ̀rọ̀ mi lọ́wọ́ tòtọ́ pè ní tọ́mọ́ nìyẹn ó yẹ lábì èlé tọ́kẹ́ yẹn ọba rẹ̀ báwo lè sọ fọ́ ọba alálàsẹ̀ rẹ̀ nínú tó kú tọ́ lọ́gbà yẹn èmi ni ó fi. lóòótọ́ lódodo ìlàkùnbẹ láàrin àwọn olùmọ̀ bèbè tàlà máa bí kẹ́ni tó di ìpínlẹ̀ gbèsè ní àdẹ́sí tó gbèsè rẹ̀ lọ́rùn káwé pé mi ni omi lọ́dọ̀ àwọn jòkó ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lọ sí wípé ọ̀sẹ̀ déèyàn lè bínú wọn nítorí pé nìyẹn gbèsè rẹ̀ lọ́rùn ni láti fún yẹn ní àgbéyẹlé bẹ́ẹ̀ náà wà lọ́rọ̀ kàfàlà yẹn kàfàlà òun la fẹ́ lórí ìgbò ẹ yà sọ yìí pé níjọ́ tẹ ẹ bá ti ní ìdí ẹ ẹ sá àgbè mí ẹ bá ti ní ìdí ẹ ẹ pè mí ẹ̀rí wọ́n lọ́rọ̀ yẹn dàbí kéèyàn sọ yìí pé tẹ ẹ bá ti rí mi ẹ ti gbà pé rí mi yẹn sẹ́ni ẹ bá kú o ti parí lẹ́nu ẹ̀mí bẹ́ẹ̀ kọ́ tí ọ̀bẹ ikú tá a bá jọ lẹ́nu níjọ́ tá a bá ní ìjẹ́ ẹni tó so dúró yẹn la bá ti gbélé o ìlú la bá mú. nínú súnlẹ̀ wọ́n láwọn akéde yìí ní nǹkan tó tún sí súnlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ òun náà lọ́rọ̀ ká nìkan ń sọ kíkẹ́ àlẹ́ àríyá. mọ̀kùnrin ó ní àlẹ́ àríyá tí nǹkan tí yẹn bá yá ti yá mi ní ìjọba ìwà àdá mo ká àdá padà rí tí yẹn bá yá mi lọ yẹ kí yẹn lè dá padà. ẹ má jà gbàgbé arábìnrin kan káwọn kò sálábà wọn pé kí wọn gbé kí wọn lọ gbé ọwọ́ ẹ lànà ìmọ̀ràn tó màtòmí ìgbà ọlọ́sọ̀ sọlá bá ní bọ́lá ojú ọwọ́ ẹ̀ ìgbà tó lẹ̀ fi wọn lè sọ. làwọn eré rẹ̀ nílé lọ́dún ló kò fún láti gbà lọ́sọ̀ sọlá níbi ìyẹn pàtàkì tọwọ́ rẹ̀ wá dọwọ́ kí a bọ̀. ìgbà ọlọ́wọ́ akọ́jú ṣẹ̀ṣẹ̀ ìgbèlú tí ẹ fẹ́ máa fi pẹ̀ nípa ìdíjà tọ́lọ̀ ní ká ti fẹ́ tọ́ bá ti rú ẹ̀ṣẹ̀ báyìí. wà á yẹ kọ́dà fi fàfihàn tọ́jú ọmọ òun gẹ́gẹ́ ara ara jáde lápọ̀tà àbúyá dára màá gbọ́wọ́ ẹ̀ wọlé. ẹ̀rí wọ́n ní àríyá mọ̀ àdá ewu tí èèyàn bá lé àwọn tó yẹ ká àdá padà lé wọ́n sọ̀rí mu gáàrí tọ́jú ó ń gbé ìtẹ̀lé o ó ń jẹ́ o wọ́n sẹ́yìn ló máa kọ́ àti pé gbèsè ńkọ agbọ́dọ̀ wọn la sọ pé sẹ̀yìn ló yẹ wọn lẹ́nu ṣàfihàn ẹ̀dá àlẹ́fẹ̀ lóńtù wọn fi hàn pé wọn ti sẹ̀ àyàbá tú àlẹ́ṣàfẹ́ ẹ̀lẹ́ àlàyé kejì àlẹ́ṣàfẹ́ ẹ̀lẹ́ aláwọ̀rí sísọ lù ẹ́ àwọn bá jẹ̀ mọ́ ẹ̀ nínú àwọn onígun nínú àwọn orígun ẹ̀ ẹni tẹ́ yóò tó ń lo ogun nínú àwọn orígun rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ẹni tí wọ́n fẹ́ ṣe ń do lọ́dọ̀ rẹ̀ orígun karùn-ún òun náà ni ọ̀sùn olùlé òun tá a fẹ́ ṣe ń lé lórí kẹ̀kẹ́ kí ni kẹ̀yẹ á rí bára o. ẹ wá bẹ̀rẹ̀ ṣàkíyè ẹni tó lọ tó ń do yẹn ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó lẹ̀tọ̀ lè ṣàtàrọ̀ láti lè ṣètọ́rẹ̀ àánú ọba àjọkùnrin ọba àjọbìnrin nítorí pé sísọ ń du oyè nítorí adóbi wọn ni àtinúwà lálẹ́ pé ìyẹn ni táwọn gbèsè dé yẹn mọ́lẹ̀ pé àfi káwọn ẹ̀ lé mọ̀ wá ní ọ̀dà mo tó dùn sábà rọ̀ ni. tó nípa bẹ́ẹ̀ ajá ti asírú ya sí wèrè kò lè tó ẹni tó di ẹni tó kọ lọ rẹ̀ tó lè tó àtọmọdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni tó ti wí pé wọ́n ti gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ nígbà tọpọlọ rẹ̀ ò ṣe déédéé wọ́n lè dáhùn ẹni tí wọ́n jẹ́ alákòóso rẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ olówó láti wọ́n ti gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ torí kò ní làákà yìí wọ́n lè kó bọ́ọ̀dà kọ́ máa lọ sọ ọdún títí irúfẹ́ ẹni yọ̀ gbọ́dọ̀ lọ́sọ̀ọ́dún fún yẹn mìíràn ti wù lọ́lọ́ tó ń dòwó yẹ bóyá kẹlẹ́ kí ẹ náà tó ń dòwó lè jẹ́ kẹlẹ́ pé gbogbo dúkìá rẹ̀ tó ní ẹ̀kẹ́ máa rú lórí ẹ̀ tóun ti òdiri tí òun jẹun mọ́ ẹnì pápá lọ ní òfin náà irúfẹ́ ni ọgbọ́dọ̀ tó ń dò láyẹ̀rí kódà ọgbọ́dọ̀ fún yẹn sọ̀bọ̀n ó fún yẹn ní garanti lórí nǹkan nítorí kò ní rè ẹ wàá rí ẹni tí afẹ́sọ̀ lò fún yìí ṣe dandan ni kọ́ yọ ọ́ ìgbà kí lágbájọ ó sọ́ọ́ dùn fún mi à àwọn àgbà wò ẹbí náà ló ti ti háì ẹni tí ó so ń du onínú rẹ gbọ́dọ̀ sí kí n lọ yọ ìgbésẹ̀ ẹni yìí ṣe ti fẹ́ so ń du ogun tó tọ́ lórí bẹ́ẹ̀ ni mo fẹ́ fi o. níbo làá sí níbo làá sí wàá máa ń sọ oúnjẹ òfin yẹn níbi dúkìá ni o. wọ́n ní gbólóhùn àlìkàfà ìlàyà tó lè fẹ́ ní gọ́mọ̀n ìfúnilágbìyẹlé o lè jẹ́ pẹ̀lẹ́mì o lè jẹ́ tara o lè jẹ́ tójú pèsè lágágá ilé ikú màá sanwó ẹ̀mí rẹ̀ o lè jẹ́ bẹ́ẹ̀. àlàyé kẹta apáṣẹ àwọn ìdájọ́ kàfàlà ìyẹn ìtútù ń dòtáwì wọ́n ní tó lo ìmọ̀ alálàáfíà pẹ̀lú ara gbogbo ara yẹn èèyàn tó ṣe yí pé ẹ̀tọ́ dúkìá wà lọ́rùn rẹ̀ wọ́n sọ pé mo dúró fún yẹ́yẹ́ ìjọ tẹ́ ẹ bá ti dín ìdìrà mu wá. wọ́n là gbọ́dọ̀ tó ń do fẹ́mi tó ṣe yí pé ara kan tó ṣe yí pé ìyàní ó kí wọ́n pa ẹni yẹn tẹ́lẹ̀ àmọ́ yẹn tí wọ́n gbé ọwọ́ rẹ̀ sí láàbọ̀ wọ́n máa lọ tó ń lò mí lè. bákan náà ẹni tó jáde bọ́ yẹ kí wọ́n pa á yẹ yàtọ̀ kí sọ ọ́pàyọ̀ yẹ kí wọ́n pa á di tí tó ń dùn ọ̀la láti àpẹ̀lú ara arúfẹ́ ni lẹ́yìn. ẹni tá a wá tó ń lò ó fún ìkẹrin nìyẹn. yàtọ̀ ọrùn rẹ̀ máa mọ́ ẹni tó sóńdò ọrùn rẹ̀ ọmọ nígbà tẹni tá a sóńdò tó bá kékeré o tó bá kú téèyàn láǹfààní àti mo wá mọ́ mo sọ pé mo wá sọ̀rọ̀ ọ̀sùn má bẹ́ẹ̀ ló kù mi ta parí ọ̀rọ̀ sílẹ̀ ní pé máa bọ̀ wá lẹ́yìn ó ti padà kú lánàá. ẹ̀rí ẹni tó wá sóńdò wọ́n là lè sọ pé onígbèsè lòun náà. onígbèsè ni o àgàgà tọ́ba jáde fẹ́ ni tọ́kẹ̀ ní jẹ gbèsè ò mójútó mọ́ àákẹ́sí o àákẹ́sí o bákan náà wọ́n ló lè jẹ́ nípa ẹ̀mí gan pẹ̀lú wípé kéèyàn sọ wípé ẹni yìí o mo sóńdò fẹ́mi ẹ̀ ọ̀rọ̀ kẹrin nípa ọ̀rọ̀ garọsí òní àlàyé àmúsàmámú ti kẹrin báyìí. alọ́gbé kí ni sùnmọ́ ilé yẹn òun ẹ̀sìn ìzáàmù mọ̀ wá jẹba àlàwọ̀ yìí irun tó fi dẹ́dẹ́ fẹ́ lòdì kí ẹ̀rọ àtọ́kọ́ ti wà lọ́rùn. wọ́n ní ẹ̀dá ẹ̀sẹ̀ tọ́ ẹ̀rí wọ́n ní ẹ̀dá ẹ̀sẹ̀ tọ́ dáadáa òun bọ́ sàlàyé fún ilé ẹ̀kẹ́ yìí pé bí kéèyàn sọ wípé ewu tó fún lágbájá tó wò pé lágbájá ló tó ọdún àlàyà ọrùn mi lọ́wọ́ ẹ ìfúnnilágbìyẹ lẹ́nu wọ́n ní ẹgbẹ́ ẹsẹ̀ sọ pẹ̀lú ayé àti àkàtàjú yẹn náà tọ́lọ́wọ́ ọba àlejòlá fún ẹgbẹ́ wọlé máa jẹ́ ẹbí ìfẹ́mi bàyẹ́ pé ẹni tó lè mú ìfẹ́ ọba káàfin wọ oúnjẹ tó lè mú wá ẹrù oúnjẹ tí yóò fún orin rà fún orí kó máa jẹ tiẹ̀ wàá nàbí zẹyìn yẹn ni pé ẹ̀tọ́ ti wà lọ́rùn mi èmi ni kẹrin òun làwọn kò sálẹ lọ wípé zẹyìn ń bọ àyè ẹni tó bí bẹ́ẹ̀ tó yẹ sọ́dọ̀ òun náà ti di ti ló ń bèèrè nìyẹn wọ́n ti wọ́n gbọ́ àwọn ìlànà lọ́dẹ̀ fẹ́ẹ́ kò fún ìdáná ẹ̀tọ́ ni tọ́ra máa dé bùkátà tó kẹ́ lójú ọ̀nà pé afẹ́ abùkátà àti pé àtìfẹ́ rẹ̀ ra wa lọ́wọ́ èso ìgbésẹ̀ rí rẹ̀. wọ́n láwọn ìdájọ́ ọ̀dọ́mọ́nù àtàwọn májèmú rẹ̀ ọ̀sẹ̀ tọ́ akọ̀bìnrin àyíwájú àárín. èyí máa gba àárọ̀ lórí ìdọ̀mọ́nù èyí gbá àárọ̀ lórí ẹ̀. náà. wọ́n tún fẹ̀sọ̀ ká dúdú dọ̀mọ̀dé àtẹ̀dọ̀mí lẹ́yìn àwọn ẹni tí wọ́n fún yẹn láti yẹlé yẹn wọ́n lè jẹ́ yọ̀kẹ́ lọ. wọ́n lè dáhùn ẹni méjì wọ́n dùn pé ìwọ́n tẹ́ lẹ́ fún lágbájá ọrùn àwa méjèèjì lọ́wà. wọ́n sì lè jù bẹ́ẹ̀ lọ́gán náà tó bá yẹ pé nǹkan yẹn pọ̀. bẹ́sẹ̀ náà láàyè ìṣàrọ̀ tó ti ṣe àtìhí mọ́ àrífà tó dọ́ọ́mí nílùmọ̀tìmọ́ ìsọ̀rọ̀ yẹn èdè àgọ́dọ̀ mọ̀ ẹ̀rì máa lè rajà ní ìsìnkú ti fún wa ní garanti lórí ẹ̀ ká dị wá dìde dákúta ló mú wa àníjẹ nígbà tá a ti mọ ibi tá a ti mú agbègbè tá a wà kiri o tá a wà kẹyàn sí. bákan náà wọ́n wọn bá wa ní o àbá o tọ́ bá ti já sí tá a bá lo ìmọ̀ sí nǹkan padà a lè gba. náà wọ́n ní gbogbo òtúmọ̀ tó bá dẹ̀ sì ti kó sínú. bí kẹ́ni yẹn sọ yìí pé adẹ́sọ́ ọ̀bẹ. ìwọ́n ti wí rẹ̀ ni pé gàrà ń àbí jọmíìn àbí zayin àti lọ. ọrù ẹni tó wá fún yẹn láti yẹn ti ní ti bẹ àfi tẹ́ni tó ní gbèsè lọ́rùn bá lè kéde tó bá fẹ́ gbèsè lóhùn tí ọba fẹ́ akásíkò tí ọba fẹ́ nìyẹn ẹni bá wa sọ yìí pé láàyò sára tó lè ṣe hàtìbí àyídọ́ orí dọ̀tọ́ọ́mí fàyẹ̀lẹ̀ ó kiri hàlà dọ̀mọ́ lámúyẹ̀sẹ̀ bí ìjẹ̀yẹ̀ ń pa lórí bí yẹ ká lè ní garanti lórí ìkẹ́láyì àdígbà wọlé o kò lálàáfíà rárá ẹ̀rí gẹ́gẹ́ bá tó sọ wípé ẹni tí wọ́n máa sọ pé òun máa gbé nǹkan sọ́rùn ara rẹ̀ ó ń sọ gbọ́dọ̀ ní adúgbò ẹgbẹ́ ti bàlágà á ní làákàyè á ti jọrọ sí ìyá ìyá ẹni tó bọ́ọ̀lẹ̀ tó dẹ̀ nìkan òkú sọ torí bí báyìí ni àwọn ọ̀rọ̀ méjèèjì ẹ̀ ni ó parí ní ìkàfáyà wọ́n sọ náà àwọn méjèèjì súnmọ́ ra wọn pẹ̀lú pé wọ́n ta ní iyẹ̀ láti yẹlé àwọn kan àti sàlàyé ta lákọ̀ọ́kọ́ ó ń dòwe tẹ́ ẹ bá ti ní ìdí ẹ̀ ẹ sáà ké sí mi yọ dọ́dọ̀ yìí òun ti ta lákọ̀ọ́kọ́ ọkọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn. ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn gbé ẹ̀sùn ẹlẹ́kọ̀ọ́ sọ́nù ara rẹ̀ pẹ̀lú kébí kí kẹsẹ̀ bẹ̀rẹ̀ kí kẹsẹ̀ ọkọ̀ ẹ̀kú lágbàdà ìdílé kẹbí ojú ọ̀nà kẹsàn nínú àwọn ẹni ọ̀nà àbáwọlé táwọn ẹni ìdìbò náà nà hajj hajj o ìtumọ̀ rẹ̀ náà ní alimọ́nì kíkọ́ nínú ìṣẹ̀ríà owó ní ká pọ̀ fún yẹn kan kọ́másì kó ṣe wù ú sí ìmọ̀lì nínú dúkìá rẹ̀ mọ́ bóyá lórí pé kò ní làákà yìí yóò sì fowó jẹ ìjọba lè ṣe àwọn alákòóso ẹni tí orí rẹ̀ òpin yẹn lè ṣe kéde ọ̀pọ̀ lè ṣe ẹ̀rí àwọn ẹ̀rí tó ń sọ pé yẹn náà ń bá ọba ṣẹ̀rí àwọn ìpínlẹ̀ rẹ̀ ń lọ́rọ́ ọlọ́run bá sùpánù ọ̀tara ní sọ́tún nìsa áyà karùn-ún. ọlọ́run bá ní àwọn sùpáhà àwọn tó pọ̀ dà ẹ lè fún ọ ní dúkìá yìí o ìyẹn ni pé wọ́n ní ọlọ́run lọ́ọ́ fi ọ̀rọ̀ yẹn ti àlẹ́ àwòlíyà àwọn alákòóso ẹ́ nítorí báwọn ni wọ́n máa mójú tó dúkìá yẹn wọ́n ní ẹlẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ wa ṣe wá pẹ̀lú ni ẹ̀ta rẹ̀. وإن آمنتم بشيء فادعوا إليه ẹ̀rí obìnrin pé bẹ́ẹ̀ ni tọ́jú ha ọmọdé lẹ̀ wà o tí ò ti bàlágà bàbá ẹ̀ dẹ̀ fi dúkìá tọmọ rẹ̀ ọlọ́wọ́ bá wá ní ẹ ṣèdánwò fún àwọn ọmọ òrukàn tí wọn ò bàlágà tí bàbá wọn tọ́lá ẹ̀ ti dánwò òrukàn yìí sẹ́ni sí yàrá tó bàbá rẹ̀ kú àmì tí bàbá rẹ̀ nìkan kú. ṣùgbọ́n kò sí bàlágà òun ló ń jọ́ mọ̀ọ́rù kan gbogbo olúwa yìí bàbá wa ọba àti kúndùn bẹ́ẹ̀ lọ àìsàn mọ̀ọ́rù kan wọn lọ́la àti bàlágà. tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀sìn náà bá wọn mọ̀ọ́rù kan títí tí wọ́n á fi tó sẹ́yàwó. àyẹ̀lẹ̀ ààrẹ sọ̀mí ni kòmọ̀rọ̀ ti dáa kẹ́lẹ́ bá ti wá náà bàdá ju pé wọ́n ti mọ̀ náà wọ́n ti dàgbà láti fa àwọn ilé ìdí àwọn wàdà tí wọ́n bá bò ó jẹ́. ewu tí wọ́n ti ìyẹn ni pé wọ́n pọ̀ fún wọn wò jẹ́ kó wọ́n fi dúkìá wọn tó lè kówó jáde lọ́sẹ̀ kí òun kẹ́kọ̀ọ́ bá lọ́kọ̀ dànù àdìgbọ́ wà àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní sùkúl kọ́ máa fẹ́ kọ̀ọ̀kẹ́ wọn one thousand àdìgbọ́ bá ti fi pálapàla àbí torí kò nílà káyì ẹlọ́wọ́ àti ẹ̀fà tí wọ́n á ní kó ti lọlẹ̀ tó ti dàgbà ẹ kó dúkìá wọn fún ni wọ́n ṣe fún tẹ́lẹ̀ fẹ́ láì kó dúkìá yẹn ẹlẹ̀ àṣìlò rọ̀bọ̀ ti yẹn sì ìyẹn ni pé wọ́n kọ̀ fún wọn ò jẹ́ kó ṣe bó ṣe òun nínú dúkìá rẹ̀ kó fi má sí i lò àtọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́ wọn bá sọ láì ṣe. أو لا يستطيع أن يضل هو ọlọ́run máa tó bá jọ sí fẹ́ni tí ẹ̀tọ́ wà lọ́rùn ẹ̀ tó ní gbèsè tó ń dọ̀hún bá kọ̀dà àbó lẹ àbí kò lágbára àti pàpè kọ́ ẹ̀ńtọ́ bá jí alákòóso ẹ̀ fún pàpè kọ́ bìlà àbúlé pẹ̀lú dọ́gba nípa gbèsè yẹn wọ́n ti ṣèlú ṣẹ̀yìn ilẹ̀ yìí ẹ̀sìn wẹ́lẹ́rì méjì ẹ̀rí àwọn àyà yìí ó ń tọ́ka sí jawazil hajri alasafi ife ẹni tó bá kọ̀dà wọ́n lè jóbìnrin o tọ́lá àwọn obìnrin náà mọ́wó náà gbogbo owó tó kó jọ ọkọ̀ kọ́ lọ fi ṣe ra àwọ̀ tẹ́lẹ̀. obìnrin lè lọ ríra àwọn sì ní bàtà tẹ́lẹ̀ ó lè lọ kó làwọn bàtà oríṣiríṣi fẹ́ lọ rà ó dẹ̀ sì ní ọmọ sì ní bàtà bí wọ̀ tẹ́lẹ̀ kódà ọmọdé lè má sí lè má tẹ bàtà mọ́lẹ̀ kí ó lè má sì máa fẹsẹ̀ bàtà rẹ̀ á jẹ́ lọ kó gbogbo rà. ẹ̀rí àwọn àyà yìí tọ́ka sí wípé yàrá ìjàwá a lè kọ̀ fún sẹ̀fì ẹni tó pọ̀dà sílẹ̀ káyẹ̀ rẹ̀ òṣàjọ́ tó kábàjọ́ ṣe bó ṣe wùmí dúkìá rẹ̀ àti yàtìm àtọmọ orúkọ wọ́n ní bẹ́ẹ̀ wèrè bẹ́ẹ̀ o ọmọdé nítorí kí dúkìá yẹn bá bá rè wọ́n sọ́sàn kó dẹ̀sùn bá bàjẹ́ ká má gbowó yẹn fún ilá ìdá àtàkọ́kọ́ rọ́ṣìdògbò àfilẹ́yìn ìgbà tá bá rí pé ọtí máa ojú ṣe àjọṣe kí tọ́ bá jálá kótó lahu àdìyẹ̀tà fún rọ́ọ̀fà fi amúhánìkì wọ́n lè ṣe bó ṣe wọ́n tó dúkìá yẹn ìdàdá àti ìlúbọ̀sílẹ̀ àti ìdàdé nígbà tí àtúnṣe bá pè wọ́n láti ṣe bẹ́ẹ̀. àwọn oríṣiríṣi ìgbẹ́sẹ̀lé dúkìá ìkànfúnni láti má ṣe dúkìá bálabàla lọ́wọ́ alákọ̀ọ́kọ́ alḥajiru lèmọ́sílẹ̀ àti ìmàjọ́rẹ̀ àlẹ́ èyí tó yẹ pé a máa kọ̀ fún yẹn láti má ṣe bó ṣe wù mí dúkìá rẹ̀ fáńfà ní òun gẹ́gẹ́. ìrìn àkọ́kọ́ nìyẹn wọ́n níbi ká ti bẹ́ẹ̀ fọmọdé fáńfà ní rẹ̀ kó yẹ fi lè wúlò fún lágbà ká ti bẹ́ẹ̀ fápọ̀dà àyíká ọmọ ọpọlọ rẹ̀ lè padà sàjọ bí ọba ti sàjọ kébi má padà pa adẹ̀lẹ̀ ti bẹ́ẹ̀ fún wèrè bóyá rẹ̀ lè padà pé ẹ̀rí ẹ̀ máa ṣe wù tètè bá ti bá gbogbo owó yìí jẹ ẹ̀rí wọ́n dẹ́rọ lọ́wọ́ ọba àlejò láti sọ wípé ẹbí ń fún àwọn sòfàhà ní dúkìá yìí nílẹ̀ kejì. òun ni alhajiru ala al-insan lè mọ́tòlá àti wáyé yìí. kí wọ́n pọ̀ fún yẹn láti bó ṣe wù níbi dúkìá rẹ̀ káńpà ní ẹlòmíì. ẹ̀rí wọ́n ní alhajiru ala al-muflis. fàyọ̀mù náà omi náà sàfọ̀rọ̀ fìmáàlì yìí. لئلا يضر لأصحاب الديون ẹtú tó kẹlẹ dúkìá tó tó wà wà lọ́wọ́ rẹ̀ ọba gbé ẹsẹ̀ balabala ọjà gbèsè bóyá mọ́tò ló sùn lọ́wọ́ rẹ̀ ọba gbé ẹsẹ̀ mọ́tò yẹn balabala alẹ gbèsè ìgbésẹ̀ lé ta gbèsè lé yẹn kì í ṣe fáǹfààní tiẹ̀ nìkan àmọ́ fún àǹfààní ẹ̀ lórí ọjà gbèsè wo ló ti àjò á wà á kọ̀ fún àdígbé kó ṣe bó ṣe wù ní dúkìá rẹ̀ kó fi má kó nira báwọn ẹni ẹlẹ́ni tí tí ọ̀sẹ̀ tètè mu. bẹ́ẹ̀ náà ni abirù tó lè pé àìsàn tó ṣe àìsàn tí sábà máa ń já sí ọlọ́jọ́ ni. ó lè má kú o ṣùgbọ́n àti láwùjọ tí wọ́n kọ̀ tí wọ́n fi kiri o tí wọ́n ti kú nípasẹ̀ àìsàn yẹn òun náà sì ní iyì bí yẹn ti wú ọ tọ́lọ̀ bá fẹ́ ó lè yè tọ́lọ̀ bá sì fẹ́ òun náà lè kọjá. irúfẹ́ ẹni yẹn wọ́n lè gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ náà òun tó lé sí dégele ọ àwọn àlọ́fà tèrè ńlò dúkìá rẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé fi á. Ah! nígbà wàá rẹ̀ ògbó dúkìá náà lọ́wọ́ fẹ́ kó tọrẹ fẹ́ lórí gbọ́dọ̀ àgbẹ̀bá o tó a bá ti di kótó ní wọn lọ máa tẹ́lẹ̀ olùlọ́ọ̀dì tọrẹ fún rẹ̀ gbogbo ló kó àgbẹ̀sẹ̀ lè pè rọ́ lè ha kékeré o lè ha kékeré wà rárá àwọn tó máa dúkú ẹ̀rí pé ìgbésẹ̀ lé dúkìá yẹn kì í ṣe fóun àbọ̀ fún kéde o ẹlòmíì bẹ́ẹ̀ náà lẹ́rú ẹ̀rú náà nìyí a máa gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ kó má ti balabala bẹ́ẹ̀ lè ha kékeré yìí ni kì í ṣe nítorí ti àbọ̀ nítorí tọ̀gẹ́ẹ̀ tòtò ọba ṣe dúkìá balabala á fẹsẹ ọgá rẹ tọrọ bá yẹ di rẹ ọ̀rọ̀ kejì àwọn abuwa àkàmù lè mọta àlékọtù iná ìlà wẹl bídẹ alhajar wọwọ alhajar alẹ ìnsán lè mọtìlá àti nẹfù ìlú àlàyé ẹsìn kejì táàbù àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú rẹ àkọ́kọ́ tá sọ ẹni tá a gbẹ́sẹ̀ lé dúkìá rẹ tá pọ̀ fún láti ṣe bó ṣe wù ú níbẹ̀ fáǹfààní ara rẹ̀ ẹ̀rí afẹ́ mú àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tó ní ti pẹ̀lú ẹ̀wà. alákọ̀ọ́kọ́ إذا تعدى المحجور عليه لصغره ونحوه على نفس أو مال بجناية فإنما يضمن ويتحمل ما يترتب على ذلك من كرامة لأن المتعدى عليه لم يحرك ولم يأذن بذلك هاري ودي أن تعبس اللي تكاره ثم قجالة لسيقاريه نفع قجوة كيكيري ọta yẹ ẹnu àlàfẹ́ mi kan àbí dúkìá ẹni ẹlẹ́ni kan ìjìnlẹ́yà pẹ̀lú pé bọ́yá ọlọ́ọ̀sì àwọn ó sì ẹ̀mí ẹni kẹ́lí ó sì balabala ó sì lóko àwọn bá dúkìá ẹni kan jẹ́ wọ́n lọ́ máa fi tọ̀bọ́n tọ̀bọ́n òwúrọ̀ ẹ̀mí ìdájú mẹ́nu báyẹn òun ni owó ọrẹ yọ ọ̀sán gbogbo gbèsè tọ́gbọ́n wà lórí ẹ̀ ọba àti kíni o ọba àtàn. ṣùgbọ́n o tọ́ba ajá sí pé òun lọ́lọ́ gbé dúkìá rẹ̀ fọmọ kékeré kan ní ẹ̀ bá gbé dúkìá rẹ̀ fọmọdé àbógbé bá mọ̀dà àbógbé fúwèrè wèrè wá sí kíni ọwọ́ abakíní yìí jẹ́ ajáde pé kò sí kẹ̀kẹ́ ìyẹn lọ gbé dúkìá rẹ̀ ó kó fún wèrè àbókò fáfọ́dà kò sí kẹ̀kẹ́ mbẹ́ nítorí kó gbé kíní yẹn fún yàtí kiri náà pẹ̀lú ìyọnu rẹ̀ ni ọwọ́ mo fáwọn òun lọ sàkí. ẹni tó tó mi kí káàbọ̀ máa gbé agbé ẹsẹ̀ lé dúkìá rẹ̀ kọ́ bá ṣe bó ṣe wù ú bẹ́ẹ̀ kíní yìí máa kó pẹ̀lú àlámọ̀rí méjì àlámọ̀rí àkọ́kọ́ ẹnìbólóhùn á kó dúkìá rẹ̀ fún wọn lọ sí wọn bá ṣe. bó láwọn àti mọ̀kọ́mọ yẹn dàgbà òun náà ní kátó jáde lára rẹ̀ tàbí kí irun hù níbi tó yàtọ̀ sórí pàpà jùlọ ní abẹ́ àbí kó pé fifteen years àbí kó sàlejò tó bá jóbìnrin ọ̀rọ̀ kejì òun ni kọ́ mọ ohun tí ń ṣe òun náà ní àsọlá àfihàn bẹ́ẹ̀. ọmọ yẹn lè fowó ṣe ìjọ ní bá sòwò báyìí fi hundred thousand omi dóko wò èrè ló lọ́ọ́ jẹ mẹ́ àwọn ah, ní náà ìpínlẹ̀ ní gbogbo owó tó wọ́n kó dé níbi oko wò yẹn ajá ìpín kan máa sọ. bá yìí orúkà ẹ fún wọn ní dúkìá wọn ni pé ẹ àwọn ọmọ orúkà o nígbà tí bá ti fàtàwó ilé yìí máa wọ ẹ̀là ẹ̀kọ́ wọ fún ọ. ọ̀sán bẹ̀ ká gbàgbọ́ yẹn ju ká sì dánwò fún ká sì dánwò fún. wọ́n ní ìyẹn ni yóò dẹ̀kù ṣe àmìnà ṣàkọ́rọ̀ àṣàrà túlẹ̀ díẹ̀ ní ọ̀yá tó bó ti wù ú bí owó yẹn. ká fi ilẹ̀ lọ́pọ̀ ọ̀gbà kó tó bó ti wù. tọ́ba ti yí pé yàrá ìkọ̀ pàdánù lọ́pọ̀lọpọ̀ ti bó ti lówó yẹn òsì lọ́dẹ́wò yẹn sọ́nà haram kò sì ní fíìmù àlàfà ìdàtàfì kò ní ẹtí bí ojú ọ̀la ń fà ní káàlù dáálì kàdẹ́lì ilá rọ́ṣìdì ajá bí kò ti mọ̀lẹ̀ nìyẹn á fowó rẹ̀ lé lọ́wọ́ ẹ̀ rí tọ́lọ́ ajá bí káàtó wèrè ká gbẹ́sẹ̀lé dúkìá rẹ̀ ìgbẹ́sẹ̀lé yẹn máa kúrò ní àmúrẹ́ yìí pẹ̀lú ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ ìsinmi ti ń bẹ ọ̀rọ̀ kejì òun ni pé kọba òsì ṣe ẹ wàá rí akọdà nígbà lágbo owó tẹ fún agbe dúkìá rẹ tẹ náà fún nígbà tó bá di pé ìkọdà yẹn ti kó lára rẹ wọtọ yìí àti ìfúyẹ làákàyè tóun náà ti gbàrò yìí ti sọlá ṣíṣe òun náà ti lálàáfíà láti ṣe bó ṣe wù ní dúkìá. báyìí kàlẹ́ni dúkìá àwọn ẹni tá a bá gbẹ́sẹ̀lé pé kí wọ́n bá ṣe bó ṣe wù wọ́n níbi dúkìá wọn ẹgbẹ́ ọmọ abójútó bàbá nì ìdàgbàsókè àdìlà wọ̀ṣì ìdá tí bàbá yẹn bá jẹ́ ní dọ́gba tó sì jẹ́ ẹni tí ọmọ òbí ṣe ẹni tó tún lè mójútó náà ni wà sí yòó ẹni bá wà bá tún kà sọ́ọ̀lẹ̀ ẹ̀rín. wọ́n ní ẹni tí bá wà ń ṣàkóso alámọ̀rí wọn yìí wọ́n já sí pé nǹkan tí ó ń sàǹfààní fún ọdẹ ọba lówó yẹn sí o pẹ̀lú ọlọ́wọ́ ọba sùpánù ọ̀tá alábọ́sọ nínú àwọn àwọn mẹ́wàá ọ̀kẹ́ yẹn ọlọ́wọ́ ọba sọ yìí pé. ọlọ́wọ́ ọba sọ yìí pé. dúkìá ọmọ òrukàn ẹ má ṣe fi rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ o àfi lọ́nà tó dà wọ́n ní náírà yìí ó ń wọ́ ọ̀rọ̀ ọmọ òrukàn wá gbogbo ọ̀rẹ́ náà ló ti wọlé sínú ẹ̀ kọ̀bá àjọmọdé kọ̀bá àjàkọ̀dà kọ̀bá àjọkiri tí ẹ fẹ́ máa bá mójútó dúkìá rẹ̀ èyí ò gbọ́dọ̀ sí àṣejù nípa rẹ̀ ọgbọ́dọ̀ dájú nǹkan tí ó ṣe wọ́n láǹfààní lé ọ̀dọ̀ rẹ̀ ẹ̀ pàṣẹ wíyẹn tọ́ba bẹ́ẹ̀ jẹun èèyàn kò ní lórí márùn ó ti tó kọ lówó ti àárọ̀ ibi tó jẹ bá díwó tó jẹ ọba ti díwó àkókẹ́ ti tó èèyàn wá ti sọ yìí pé yẹn ní kí ẹwà máa lọ sówó rẹ bálabàla yẹn lè bá ti ṣe bísíǹsì gan ṣé o sì ibi tí wọn máa tẹ̀lé ní ìjọba ní ibi fìlà èèyàn kún lówó wọ ọba fìlà yẹn fìlà yẹn wúlò yọọ wọ ọba fẹ́ lọ sí o ìjọba ní ibi aṣọ bírò bá fi ṣe jáka yẹn ìyọ́ ra kan ó níbi bàtà ìyọ́ ra fún àbọ̀fẹ́ gẹrun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹ̀kẹ́ ọ̀dẹ̀ wa àwọn kẹ̀kẹ́ òṣà wúlò òun lábàá lọ lo owó rẹ̀ yìí ẹ̀rí kìí ṣe ọmọ òrukàn nìkan bàbá àjẹ síwí bàbá àjẹ mi tọ́kọ̀dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á lo aya ìdí wọn lórí. bákan náà nínú àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ìrẹ́ alákọ̀ọ́kọ́ òun lẹ́nu ti yí pé akọ̀fún láti ṣe dúkìá láti ṣe bó ṣe wo bí dúkìá rẹ̀ fáǹfà ní ara rẹ̀. ẹni tó bá jẹ́ alákòóso ọmọ òrukàn ọgbọ́dọ̀ sọ dúkìá rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ òsìgbọ́dọ̀ ṣàbòsí mbẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ọba sọ ní sọ́tù nìṣá ayà kẹwàá. إنما يأكلون في بطونهم نارا ẹ̀rí ọlọ́wọ́ bá ní ẹ̀rí àwọn tí ń jẹun ọmọ òrukàn ní sábò iná ni wọ́n jẹ sípò wọ̀nyẹ wọ́n ti lọ́wọ́ lọ sàríyọ wọ́n sì padà wọlé sàríyọ sọ́ba yá. المسألة الثالثة على يد فتى الأحكام المتعلقة بالنوع الثاني من الحج إذا قدرني في قلوب هناك nípa ìgbésẹ̀ dúkìá yẹn ṣùgbọ́n fáfà ní ẹlòmíì ẹ̀rí wọ́n là lè gbé ẹsẹ̀ lé dúkìá yẹn lọ́jọ́ gbèsè pẹ̀lú láwùjọ ẹ̀la àjàlù àsìkò gbèsè òsìkò àgbẹ̀rọ̀ síbẹ̀ nítorí pé kì í ṣe dandan ní fásitì yẹn kó tó dásìkò tá a sọ pé àgbà gbèsè ṣùgbọ́n tọ́ba fẹ́ sáàbù tí ó gùn tó já sí ibi àkókò gbèsè yá ti wọlé sáájú gbà yẹn fọ́ọ̀lì lẹ́gàrí ni bá ní ọ̀gbọ́ nínú sáfà wọ́n kọ̀ fún bábá tẹ̀lé àjò tí wọ́n fi sọ fún bí ọ̀gá lọ́ọ́ bóra ti wà ìdógò sọlọ pé náà lọ fẹ́ sáàbù ìgbọ́yọ́ fẹ́ lọ sí wọ́n bọ́ ọmọrọ ọdún rọmọdún mẹ́wàá gbẹ̀yìn sí ní ọbọ sí lápẹẹrẹ mẹ́wàá gbẹ̀yìn tí ó sì bọ́ sí yẹn àkókò tí ó sẹ gbèsè bóyá bíi twenty two rọmọdún ni wọ́n fi tú wọ́n ní wọ́n lè kọ fún kọfà tọọbù tí ó fi múra dùn wá ìdógò àbí tí ó fi wọn kẹfíìl kẹfíìl ní onídùú tó ti pẹ́ nìyẹn wọ́n lè tí ó jẹ́ ni tó jẹ́ tó tó tó tó lè tó gbogbo lọ. ẹlẹ́ẹ̀kejì alẹ́lẹ́ yìí agbẹ́sẹ̀lé dúkìá rẹ̀ fáǹfààní ẹlòmíì kìí ṣe fún tiẹ̀. ìkejì ìdàkẹ́ àdàbọ̀dù màjúrà àlejò àṣàrò mi nàìjíríà lẹ́bi àlejò tó bá jáde pé dúkìá ẹni dá dúkìá rẹ̀ yìí pé kọ́ bá ṣe bó ṣe yìí nínú dúkìá yìí tó bá pọ̀ ju gbèsè sí bẹ lọ́rùn rẹ̀ lọ. wọ́n ní bọ̀yẹ̀ ká ṣe bẹ́ẹ̀ o bí kò ṣe bá pa á láṣẹ pípọ́sẹ̀ gbèsè ní tó gbèsè bá ní lówó ọgbà kò níbi ká gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ o. lápẹ̀rẹ̀ níbi ọjọ́ gbèsè one million wọ́n sì ní dúkìá ten million àwọn agbẹ́sẹ̀ lé dúkìá ten million àárọ̀ ṣùgbọ́n yẹ ká sọ fún mi pé kọ́sẹ̀ ti ṣe one million dollar lọ́rùn rẹ̀ ẹ̀rí ṣùgbọ́n tó bá kọ̀ jálẹ̀ tóbi wọ́n á ti bẹ̀wọ̀ níbi wọ́n ti lò dájọ́ ẹ̀ wọ́n á ṣe ẹ̀kún ó ti jẹ́ níyà ìyá yẹn adájọ́ lọ́ máa wòye sí tí ó fi sẹ́ gbèsè tó wà lọ́rùn rẹ̀ ẹ̀rí tọ́ba kọ̀ jálẹ̀ wọ́n kọ́ wọ́n bọ owó rẹ̀ wọ́n fi fẹ̀sẹ̀ fẹ́ wà lọ́rùn rẹ̀. ṣùgbọ́n àgbẹ̀ ìdàkẹ́ àdàmọ́lùhù àkọ́lábìmọ̀ àlejìdáì àlẹ́. tó bá já sí pé dúkìá rẹ̀ wá kéré sí gbèsè tó wà lọ́rùn ẹ̀ tó sì yẹ kó ti san. ajá sí pé abagẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ kó má ti kó ṣe wù ú mẹ́mọ́ nìyẹn. gbogbo eléyìí tá à ń sọ yìí a ti sàwọn tó lè ṣe o. bí tó jẹ́ bàbá ẹ̀ àbẹ̀sí bàbá ẹ̀ sàtọ́ ẹ̀ àbí ẹni tọ́jọ́ bí aláṣẹ àwọn wọn lè ṣe irú iṣẹ́ báyìí òkè ṣe pẹ́ẹ́sì kẹta ọmọ yìí lọ́fẹ̀ẹ́ máa lọ fẹ́fẹ́ ní dúkìá rẹ o. nígbà tí wọ́n bá ti ní kọ́ wá fẹ̀ gbèsè yẹn kó fi má kó oṣù káfẹ́ ní tọ́jọ́ bí gbèsè. ẹ̀rí tó ṣe fẹ́ tọ́jọ́ jẹ́ gbèsè nìyí ẹni ìyẹn ò ṣe kí ni o ò lè yọ dákú. nítorí àwọn òbò onígbèsè bákan náà lẹ́kẹ̀ta nínú àwọn ìdájọ́ tó ní ìsìn pẹ̀lú ọ̀rọ̀ ẹni tá a gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ pípọ́ bá ti gbóṣe wù níbẹ̀ káǹfààní ẹlòmíì nínú àwọn ìdájọ́ tó sùn pọ̀ mọ́. Ah. wọ́n lè mọ̀ bá àlè màṣíjúra àlẹ́ yìí àwọn àkàrà lọ́hùn ṣe é ń bá àdàn ṣàjẹ̀rù. فلا يحق له المطالبة إلا بعد فتح الحجر عنه ولي المحجور عليه ẹni tí wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ bọ́yá ẹrú ló ń tọ̀ ìyẹn wá lọ tà àbílẹ̀ kọ́ ìyẹn tó lọ fi yá owó kẹlẹ́ ìgbà tí ẹ ti gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ a lè béèrè gbèsè kẹtọ́ bá tún jẹ bọ́ àyàfi lẹ́yìn ìgbà wọn bá ti kéde o tí wọ́n bá dúlẹ̀ nínú pẹ́pẹ́ ní dúkìá rẹ̀ ni. bákẹ́ tó dájọ́ tó ní ṣe pẹ̀lú ẹni tí wọ́n pẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ ṣùgbọ́n bá pàdé ẹlòmíì wọ́n lè sọ jẹ́ adájọ́ ó lè ta dúkìá ẹni tí wọ́n pẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ ni ó sì fi owó rẹ̀ fáwọn ẹni tó jẹ́ gbèsè tásìkò tí wọ́n sẹ̀ nítorí pé wọn àgbà lérò ká ti gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ gẹ́gẹ́ náà nìyẹn kápẹ́ kápẹ́ ọ̀sẹ̀ gbèsè yẹn tó lòdò ní o àbòsí ni wọ́n ti dáàbò sí fáwọn ènìyàn náà wọ́n ní àwọn àfi yóò sọ̀rọ̀ kó àbí yóò sọ̀rọ̀ kó lọ́wọ́ lè ha kí mọ́ yà sí àjọ ilé yìí kàdé ọ̀hún kẹ́kẹ́ ṣùgbọ́n wọn ládájọ́ máa nígbà tí wọ́n bá fi ń pèsè fáwọn ènìyàn tó dúkìá rẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé yẹn sẹ ilé bí wọ́n máa dúdú wọ́n sẹ kùkù àti owó ọba rẹ ìjọba ti ṣe ọ ìfọ̀nfà ẹ̀rọ ọ̀sẹ̀ ojú òkú ọ̀sán. ẹnu ọ̀nà àbáwọlé tẹ̀wá ẹ̀ṣiṣẹ́ nìka kọ́ńtìlì iléeṣẹ́ a sì sọ pé nǹkan tí yẹn jọ tí yẹn bí jọ ṣe nǹkan tí yẹn bí jọ pawọ́pọ̀ tí ń ṣe wọ́n ń pè nìka ẹ̀rí ká máa ń pẹ́ ṣírí kù ìdíkẹ́ yẹn mú ẹlòmíì tó yàtọ̀ sọlọ kó tó a fi kéjì ọlọ nínú ìjọ ó sọ òsì ṣíríkà ṣẹ́ríkà òun ni nǹkan àjọṣe àlàyé alákọ̀ọ́kọ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́ríkà ló ń gájá bímọ ní lẹ́kìtìlá rírò pọ̀ òun ni kálùtù àdìmọ̀lẹ́ bí àkàm kí dúkìá kẹrù pọ̀ ọmọ dúkìá mi láàyè tó ṣe wípé àní lè yẹ sọ́tọ̀ bí ká sọ wípé ẹnìkan ní ìsìn akuyọ̀ sínú omi ọwọ́ alọ́wọ́ ọyọ̀ ìyọ̀ lọ́sọ̀ òun òyìn omi lọ́sọ̀ ọgbọ́n òun lọ́rẹ́ láti kò lè rí ṣe ṣẹ́rì kàdìyẹ. nínú ṣẹ́rì à ọlọ́run náà dàdí ṣe máa kíkójọ fèsì hàn níbi ìlẹ́tọ̀ sí nǹkan àwọn kéré haúsá sọ̀rọ̀ àbí ìṣebóṣewu nílẹ̀. wọ́n ní ká ṣẹ́rì kàdìyẹ bí kéèyàn jọ kẹgbẹ́ lóògùn àti àtọ́ọ̀lẹ̀ ẹnìkan lè sàgbọ́n ẹ̀fẹ́ ni mẹ́wàá ń sùn àti orí ìpín ń tọ́kàn wá ní pé kọ́ bá ju àlọ́ bá tẹ̀lé lọ. ẹnìkan tí múra ti jáde láyé ọwọ́ àtàgbọ́n ẹ̀fẹ́ ló dúkìá òfin wọn fáwọn èèyàn báyìí ó lè ka àwọn èèyàn bí ó pọ̀. ṣẹ́ríkà ṣẹ́ríkà tó lọ wá fún ìyà ó lè jẹ́ náà sọ́ọ́lẹ̀ àbí kó ti fáwọn èèyàn tó pọ̀ ó lè sàtọ́lẹ̀ fún wọn bẹ́ẹ̀ ọsọ fún lágbájá ọdún sọ fún tàbẹ̀dù àbí kó ti di kó fún yẹn sẹ́ni ìgbẹ̀sán. bákan náà lè níbà ẹ̀bùn èyẹ lè kẹgbẹ́ tó ẹ̀bùn báyà ń dùn gàgà jẹ́ ojúlówó gàgà rí àbáǹfààní rẹ̀ wọ́n ní wọ́n pẹ̀lú yìí ní ṣẹ́ńtẹ̀fìlì amúlẹ̀ ìkẹgbẹ́ nǹkan tó yẹ ní kàpalẹ̀ lórí. ẹ wá àlìsímọ̀ ọ̀fìsà sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ wọ́n bọ̀ sí kí ni ṣẹ́ńtẹ̀fìlì ọ̀fọ́ọ̀d wọ́n lọ́wọ́ gẹ̀gẹ̀ la ní ìdílé bí báyìí. ìyẹn ni yìí ṣe ìyẹn ti ta kókó owó láàrin ara wa. ẹ̀rí ọ̀rọ̀ ṣẹ́ǹsì àyẹ̀wò tó bá tẹ̀lé àmúni pẹ̀lú ayé alukur'an àti sunnah níbi sallallahu alaihi wasallam. wọ́n lọ́wọ́ wọn bá àlejò alágbọ̀n wípé wà ìdílé kẹfì rán. ọlọ́wọ́ bá ní fífọ́ ń lọ àwọn tí wọ́n jọ ń ṣàfihàn. wọ́n máa ń sàkóso fúnra wọn. àlùkòlàkà ṣùràkà ọlọ́run máa ń gbé fún àwọn olùṣùràkà ó ké solo àti gbólóhùn ṣẹ́ríkà wà mẹ́rin àlùkòlàkà. nígbà tó lọ́wọ́ bá ń sọ nípa eh, wàrà tó je bọ̀ ìtàn ha jẹ́ ìtàn bá jẹ́ je àbùsùlù wọ́n bá jẹ́ ọ̀tàn lọ ìsọkùnrin wọn ìsọmọrin wọn. ṣùrẹ̀kẹ́ ìṣúlù wọ́n ti jọba akẹgbẹ́ nínú gíní òun alùpàtìrì ìyẹn ní kòrò ojú. ẹ̀rí ìjọ kẹgbẹ́ sí okòwò fún tó tẹ̀tọ́ ni. àwùjọ dẹ̀ ní bùkátà sí. àgàgà tí ẹ bá fẹ́ ṣe ilé iṣẹ́ ńlá èyí tó ṣe pé ẹ̀kẹ́ ọ̀ lágbára àti ìṣèlérò lórí ẹ̀ ìyẹn fẹ́ ní ilé iṣẹ́ ńlá èèyàn kí ọ̀nà lágbára owó yẹn máa pọ̀ gan owó yẹn tó yẹ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ tọ̀hún tó ń pè sẹ́rì kàní kí yẹn wá di ìjọ kẹgbẹ́ sí. àlàyé kejì wọn ni wọn wò sẹ́rì kàtì lọ́wọ́ fún ẹ wá rí oríṣi ìdíjọ́ ṣe àṣepọ̀ okòwò yìí oríṣi ni ọ̀kẹ́ tó ń pè ní sẹ́rì kàtì lẹ́yìn náà. òun ní kẹ́ni méjì tí wọ́n ti jọ kẹgbẹ́ nínú dúkìá fi ń wọ́n jọ kẹgbẹ́ nínú dúkìá tẹ̀ ìṣèjìrọ́ ní fi ìhì tí wọ́n bá fi ṣòwò wọ́n ní wọ́n pè wọ́n ń pè ní ṣẹ́ríkà nítorí fáwọn méjèèjì ti jọ kẹgbẹ́ nípa owó tí wọ́n dá ẹ́ eléyìí dáwó eléyìí náà dáwó wọ́n ti jọ kẹgbẹ́. nípa pé wọ́n jọ ọmọ apàṣẹ níbi òun yẹn ni. ẹ̀rí wọ́n la lè ṣàdúwé rẹ̀ ní ọ̀rọ̀ wípé ní ṣẹ́ríkàtù lẹ́yìn náà ọjọ́ bíi ká sọ wípé ìjánu ẹsìn àwọn méjèèjì wọ́n jọ dọ́gba lórí ẹ̀ tí wọ́n jọ ń fà tí wọ́n rẹ̀ nìyẹn nígbà tẹ̀sí yẹn lọ. májèmú tó wá wà lábẹ́ eléyìí tí ọba fi lálàáfíà nípa òwò àti pọ̀tàwí wọ́n gbọ́dọ̀ já sí pé owó yẹn kápítà yẹn yọ wà lọ́dọ̀ àwọn ẹni méjèèjì tí ó jẹ owó tá a báyìí tí ó sì wà ń kalẹ̀. bákan náà èrè tẹ́nìkan máa rí agbọ́dọ̀ òun pèlè ṣẹ́ǹtà tó lè rìn náà owó tí kálukú kò lẹ̀ hàmà àtìgbọ́dọ̀ tó fi gbèdéke sí kí ni òun kí ni ìpín pàtó tí kálukú ọmọ arínú kéde ọ nínú èrè lápẹẹrẹ ní eléyìí mú wá mílíọ̀nù wa èyí mú tù wá ọ̀dà ìwọ́n tiẹ̀ lápẹẹrẹ ni o ká ti kó ká lè lè yẹ wí. Ìwọ́n ní two million two hundred thousand ní èrè jẹ lọ́wọ́ máa gbà oníwájú ní one hundred thousand ní wọ́n máa gbà wọ́n gbọ́dọ̀ lè á sì mú orí ta sí ìlú. ìkejì nínú àwọn ọ̀rẹ́ ìṣàkíkọ̀ níbi òwò láàrin òun ni ṣẹ́ńtà fìlìmù lọ́rọ́ òun náà ni kíkẹ́ sọ àwọn ẹni méjì yẹn kó gbé owó kalẹ̀ fún kan ẹni méjì ni wọ́n sẹ́wọ̀n pé títí tálákọ̀ọ́kọ́ àwọn méjèèjì wọ́n sì jọ pa ìjánu ẹsẹ̀ dání wọ́n jọ wọ́n jọ kówó lẹ̀ ni wọ́n sì jọ mójú tó òwò yẹn ni. bẹ̀tẹ̀ lẹ́ẹ̀kejì dàgbẹ́ ní ṣẹ́ńtà tòlùbọ̀dọ̀ ọ̀rọ̀ bá òun ní pé ìkẹ́ńtà àwọn ẹni méjì yẹn fowó lẹ̀ fún kan pé kọ́ máa fi sòwò. بجزء معلوم من الربع ربع pẹ̀lú ìpínjà pàtàkì kékeré yìí o èmi tí mo gbówó lẹ̀ èmi ọmọ àwọn òṣèré ọlọ́pàá pọ̀ ìwọ́tọ̀ lọ fi sóò ọmọ àwọn òṣèré wọn ọlọ́pàá pọ̀ tó yẹ́rẹ̀ kí adé nínú àwọn ṣẹ́ríkà ìtàkìpọ̀ òun yẹn òun ni ṣẹ́ríkà tó lówó yóò. ẹ̀rí òun ni wọ́n ṣẹ́ríkà tó lówó yóò òun ni kí àwọn ẹni méjì kí wọ́n kẹ́gbẹ́ níbi òwò máa yẹ ṣẹ̀ríyá ni. ìhun táwọn méjèèjì máa ń lọ ra tí wọ́n ti jọ lọ. ṣùgbọ́n kò sá kò rí owó fún ọ kò sí kápítà fún ọ. wọ́n kẹ̀ gbára lékele ọ kíkọ́ sí ìjà ilé yìí lọ. ẹ̀rí wọ́n kẹ̀ fara sí ẹni tí ń bá wọn ṣe òwò lásán wọ́n ti ní gbẹ̀kẹ̀lé nípa rẹ̀ wọ́n ò láǹkórí owó kẹsàn-án wọ́n pẹ̀lú sẹ́ríkà tó lòwòjò gbọ́ yàrá yẹn sẹ̀ríkà lè ti rẹ̀ bàtí mọ́ yẹn sẹ̀ríkà lè dìjà èyí mẹ́. wọ́n yọ kẹgbẹ́ níbi èrè ìtajà wọn ṣe kiri o tí wọ́n ń tà yẹn ṣùgbọ́n wọn láǹkó orí owó kankan. sẹ́ríkà tó lè ẹ̀dí dáa èyí tó jẹ́ tara òun ni pé wọ́n ní àwọn méjèèjì ni wọ́n sì jọ ń kẹgbẹ́ pẹ̀lú ara wọn àbí tíṣà bíi kájọ máa lọ já ewé bóyá ń tẹ ewé tà àdájọ lọ dẹdẹ àdájọ lọ wà kùtà àbí yẹn ń sẹ́gi dà ẹ̀rí àyẹ̀bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ bóyá ẹjọ́ òun sọ àbí ẹjọ́ rẹ̀ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú yẹn bẹ́ẹ̀ ni wàá yọ bá ṣẹlẹ̀ o ṣùgbọ́n gbogbo àwọn eléyìí tá a sọ yìí gbogbo ẹ̀ àtẹ̀yí tí wọ́n lọ bá yẹn tajà lé o àtẹ̀yí tá a jọ ṣiṣẹ́ papọ̀ lé o àtẹ̀yí tí yẹn tó rú lẹ̀ lé o. a fi èrè láàrin àwọn tọ́jọ́ ń ṣàfihàn yìí àlà ásábí bọ́ọ̀lù tẹ̀sí kọ́ọ̀dà rẹ̀ lórí bí wọ́n bá ti fẹ́ẹ́ lòlé lórí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àdálù wọ́n fi àdálù lóòtú wọn bí dúkìá wọn bá ti wọn. ẹjẹ́ àwọn àwọn ẹni tá a sọ lẹ́ẹ̀kan only two million only one million àdádò three hundred thousand dé ọmọ ẹgbẹ́ only two million four hundred thousand àdádò tiẹ̀ hundred thousand máa dẹ́ka ní only one million wọ́n ní ìgbélé yìí tá à ń sọ yìí wọ́n yé ní ìmọ̀tàrọ́ rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ìlú pé yẹn gbówó lẹ̀ ọ́. báwọn pé atlas ìyẹn ò lówó tẹ́lẹ̀ èdè tí wọ́n fi gbówó lè gbé wọn lọ sí sòwò àdáàbò wo lọ́wọ́ á kù. tó àti wípé ìkọ̀ọ̀kẹ́ náà tó ọjọ́ sí owó àtìkọ yìí wọ́n lè fa òwò yẹn jẹ́ nígbà tí ìgbà tó bá wọ́n fẹ́ àṣemọ́ gẹ́gẹ́ bó ti dájú pé kíkan ni wọ́n bá kú àṣemọ́ yẹn ti dé àdékan ni wọ́n síwí àṣemọ́ yẹn ti dé ní ọkọ̀ òdìgé yìí. الباب الحادي عشر هذا الباب لفصل هنا الاستجارة في كهاية هي في كرز ولو في الإيجار هذا اللي صفي هو ọ̀yà lórí nǹkan ẹ̀rí هي bẹ́ẹ̀ هو ṣe yẹ wọn ni wọn yọ látara àlẹ ajẹm wọn ni ẹwà òun ni àárọ̀ àárọ̀ títa kókó kan ní aláàmúfà àti lùbẹ́ẹ̀ha lórí àǹfààní tọ́sẹ̀tọ́ dáàmọ́ káàmà wá gbàǹkẹ̀yẹ ní díẹ̀ díẹ̀ lásìkò kan pàtó nínú dúkìá kan tó fi bá ti sọ ìròyìn rẹ̀ lórí iṣẹ́ kan pẹ̀lú àrùn kẹtàánà. nínú àwọn ẹ̀rí tí ó fi eléyẹ̀ rinlẹ̀ pé ìgbowó ọ̀yà pé ọba tẹ̀lé àwo a lè sọ pé kí ẹ lọ bá ẹ̀sẹ̀ kí wọ́n fún yẹn lówó bí àwọn alágbàṣe alágbàro àbí alágbàgbé lọ́ọ̀kù àwọn tó kọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rí rẹ̀ ńlọrọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala pé kódà ìyá ọmọ ní yẹn fọ̀ lẹ̀ ìwọ náà lọ́fẹ́ tẹ́lẹ̀ wá fọ̀ lẹ̀ ó dẹ̀ lọ́mọ dá ọlọ́mọ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ọmọ yóò lẹ̀ bí ìjà yẹn ó gbà á ti sẹ́nà kò sẹ́wọ́ yà yà rẹ̀ ti kọ́ wọ́n ní ọ̀dọ̀ ọlọ́run wa sọ́nà kálọ́ sọ́tù sọ́lẹ̀ áyà kẹfà. ọlọ́run bí tọ́lá ti fáwọn òbí tẹ̀ sọ́lẹ̀ náà wọ́n fẹ́ fún ọmọ yín láyà tọ́wọ́n fẹ́ wá ti kó obìnrin lẹ̀ tó yún tó yún tó bá ti dé mọ́ ti kó tiẹ̀. àbíyàwó dẹ̀ lóyún ìyẹn bá jáde láyé tó bá ti fi bọ́ ti parí ogún. ọlọ́run tó bá jáde pé àwọn obìnrin yẹn wọ́n fẹ́ fọ́mọ lọ́yẹ̀ fún yín mà á tù ó dẹ̀rù ju àwọn ẹkún wọn lọ́wọ́ ìyàwó ẹ ti gbà ṣiṣẹ́ mi. àtọ̀rọ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala ìgbàgbọ́ kọ́kọ́ nípa nàbí ìlú kàlẹ́ àti ẹ̀ṣẹ́ kò فقالت إحداهما قال إحداهما يا أبا التاجر إن خير من التاجر القوي الأمير آري ولك الدعوة مجرد لا يموت عليه الصلاة والسلام سواء ولا في بحث وفي رمي القوم قوال او توقف بها يا بابا هو الشيخ الكبير الشيخ الكبير هو لو قلنا في الشعائر الشيخ الشيخ الكبير فلا تعتد لا في بايع في صلاة اليسري وأبونا شيخ كبير فهو ديلاه يقعد في الشعائر أو كما هو تعبتي يا راسا يا أبت بابا

alágbára yìí kódà àbíyè ẹgbẹ́sìn gbẹ̀mí bẹ́ẹ̀ wọ́n lórí ilẹ̀ yípa àdébí sọ́lọ́lọ́ àṣọlábì àti ọba kòtò dé wọ́n gba arákùnrin kan ṣiṣẹ́ pé yóò gbowó ọ̀yà mìmbàdì sẹ́yìn nínú ìdílé sẹ́yìn kí ni wọ́n gbà ṣiṣẹ́ fún ọmọ àti háàdì yá ní sẹ́yìn ìta ẹni tó máa tọ́ wọn sọ́nà láti lọ́sẹ̀ àlọ́sílọ̀ yìí náà sórí òde bẹ́ẹ̀ ẹ̀rí tọ́ ọ̀dọ̀ tó máa ń pọ̀ náà gbogbo ìjọgráfà lẹ́nu yẹn. àdéhùn eléyìí ọwọ́ àti ògùn kan rí bẹ́ẹ̀ ìyẹn pé àlùmọ́ọ̀hìrù lẹ́nu yẹn ìtòrò ọkọ̀ ojú ọ̀nà àwọn ọ̀dọ̀ tó pa ọmọ tó pápá ọmọ. ìlérí tó wá wá ìlérí ìyà ọwọ́ ayé wípé ẹni yóò tí wọ́n bá gbá ẹ̀ iṣẹ́ ìjọba iṣẹ́ ó dẹ̀ àtijọ́ tó dẹ̀ náà àtẹ̀yẹ báyìí owó iṣẹ́ àpárí tó bá bá yọ ọ́ àwọn ìsọlá ó mú lè lórí ìyàwó adé pa rẹ̀ pé ẹgbẹ́ ọ̀sìn ìṣàlẹ̀ ìṣòro ẹ̀ṣẹ̀ láti ìfẹ́ ọ̀dọ̀ lọ́dọ̀ láti tọ́jú ìṣẹ́ ọlọ́run sọ́lọ́ àtàlà sọ wípé wọ́n lọ́wọ́ ọba àti ìjọba sọ wípé àwọn fẹ́ tà fẹ́ wa. tọ́ba jẹ́ òkè àlàfẹ́ àwọn ìbí ọlọ́run gẹ̀ ìlú àtàwọn ọjà. àlọ́ lọ́wọ́ àbájá àjọ bí ọrùn sọ̀rọ̀ owó ìlú ọlọ́ olùkórí lọ́lọ́run nínú àwọn ẹni mẹ́ta yà ń ẹni tó bẹ́ẹ̀ dè náà ti sẹ́yìn. ó lè sọ gbogbo ilé báyìí lòun máa ń lọ ẹnì yẹn parí pé kò bá fún un ọlọ́run ló ń gẹ́gẹ́ lòun lè tún abájá nínú hadith abdullahi bin umar ọjọ́ bá wọ́n ti sọ̀rọ̀ àtàlà pé ẹ fún aláàrú ẹni tó ṣiṣẹ́ ẹ fún rẹ̀ rẹ̀ ẹni máa ń lọ kó olú aláàárọ̀ gbẹdẹgbẹ àlàyé kejì kí làwọn bá jẹ̀bù tó wà ń bẹ̀. الإجارة لا تصح إلا من جائز تصرف ìmọ̀ àsọ̀fà àgbáyé ti tẹ́ fàá sẹ́wọ́ ọ̀yà fún yẹn kò gbọ́dọ̀ wáyé lọ́dọ̀ ẹ̀dẹ́kẹ́ni àfẹ́ntó lè dé bó ṣe wù. wọ́n lé ẹni yẹn wèrè ọba lọ́ọ̀ ti ó yẹ kó tọ̀ ó ní làákàyè. àmọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kéèké ọba ni wàá ṣiṣẹ́ lábẹ́ òun tí ò sì bọ̀. ó gbọ́n gbọ́dọ̀ jọmọ lóàdì ẹrú lọ́ba gbúgbọ̀ sílẹ̀ wọ́n náà bá dà ọba ìfẹ́ tó gbọ́dọ̀ òdìbò lọ́dọ̀ sí olúwa dá kí ọba ò ti ṣe. bákan náà nínú àwọn tó ọ̀rọ̀ òun ni pé ẹgbẹ́ ọ̀kẹ̀sẹ̀ ó fún mi ni ìwọ sábà wo ojúṣe pọ̀ lọ́wọ́ wa máa wo ojúṣe pọ̀ agbọ́dọ̀ mọ̀ kẹyẹ nítorí pàǹfààní ẹ̀ yíyá lọ́mọ àkúndà alẹ́ ha òun la fẹ́ sọ̀rọ̀ owó lé lórí náà nítorí ẹ̀ láti dá máa ń jẹ̀ mú káàbọ̀ kàlùbáyé gẹ́gẹ́ bí ìtẹ̀ títà lẹ́nu la lè fi sọ fẹ́ ta á sáré jẹ ẹ̀rí bákan náà. irun dáàmà tún fẹ lówó ọ̀yà agbẹ́dọ̀ mọ̀ toro òun gẹ̀ẹ́ ni ó dáa a fi jàrọ̀ tí di àrọ̀ fún nǹkan tá a ṣe yẹn ajá gbọ́ yẹn sábà òun dẹ̀ èlóyìn ìwọ sábà ṣiṣẹ́ nílọ parí ẹ̀ ọ rí i pé ìjọ náà ìbàdàn gbogbo gbogbo ìbàdàn ọwọ́ akọ́lé nílé yẹn fáìn ọwọ́ akọ́ bọ́ba ọlẹ́ ọba ọ̀sẹ̀ ni o lè kọ́lé dáa tó ọba ní gbogbo nǹkan tó ọba pọ̀ tó lè fi kọ́lé ní lọ́ọ́ fi kọ́ kílẹ̀ wàá sọ fún mi ní màwọ́ ni ọba ti parí tó ó rí i pé ń jọ lójú ó sì jọ lójú tó tọ́ gbọ́ parí ilé gogoro náà ó ní kó kẹfà pátá lọ ó sì jù ú ládùúgbò ó sì tilẹ̀ ẹ̀rí ó bẹ̀ kówó ya gbọ́dọ̀ mọ̀. lele lẹ́yìn ní ibi nǹkan àǹfààní yẹn ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tó sẹ̀tọ̀ mùtà bẹ́ẹ̀ fẹ́ wọ́ọ̀yà lé lórí. ajá wípé kọ̀sẹ̀ tó ká fẹ́ wọ́ọ̀yà alàzínà lórí ìzìnà ẹni tó yẹ àlè ń sìn ọmọbìnrin ti palapala ọwọ́ àpòlówó tó ọdún nàìjíríà lórí ẹ̀ pé àbọ̀ ẹ̀wọ̀n bí àbújá ní ìsìn nígbà tá a fi lókè ó ti pẹ́ wọ́n sì yọ ọba sáré jáde tí wọ́n sáré wọlé lọ́dọ̀ àwọn aṣẹ́wó tẹ́ǹkì ni. ní ọba bọ́júmọ́ fifty k ni. kódà taxi eh, driver ti gbé wa káàkiri jọ ní wípé wọ́n fẹ́ àyẹ̀wò ni. àlè kò ní ìdíkọ́ náwó àwọn onímọ̀ táàkì ṣe. tó nípa bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ nǹkan tó wúlò. ẹ gbọ́dọ̀ sí ìjára lórí àlìkí náà orí. ẹ àwọn tí ìjọba fẹ́ fi àwọn alájí àgbà yà lójú ayé wọn ó ní iye owó lé yóò sì ní wọ́n lọ wo lé ń tọ̀ wúlẹ̀. àlẹ́ rẹ̀ gbèsè ní àdé rẹ̀ gbèsè ní àdé ẹgbẹ́ tó bá fún fèrè ẹyọ kan ní ìsìn tó bá tó bí ìṣẹ́jú márùn-ún yóò padà wá sí ibi tí ó ti sọ̀rọ̀. <laughs> yóò fún fèrè wọn lè tóbi sẹ́gbẹ́ wa gbà bí yọ padà wá kẹ́kẹ́ sí àfà lágbájá wọn bá bínú sẹ́yìn yóò ti padà lọ. owó <laughs> sì ti lọ wo ilé ilé tó sọ̀ ń pọ̀ torí eléyìí èèyàn lè fi ìjára lórí ẹ̀fẹ́ a ẹja sẹ́wọ́ ọ̀yà lórí rẹ̀ kọ́ lọ́ bọ́ lórí. àdéhùn yẹn sẹ́wọ́ ọ̀yà lórí àwọn yẹn máa tún lọ ya irinṣẹ́ irinṣẹ́ ìlú ìyanu àwọn fèrè jìdá wọn lọ yà. bákan náà nǹkan yẹn tá a pè ní nǹkan àǹfààní yẹn ó gbọ́dọ̀ já sí pé nǹkan tó lè pé sọ́dún yẹn. ẹ̀rín wọ́n ní ní ìsìn yẹn kó ewu ta ewu ta lọ ta fẹ́ ó lé lórí yọ wà lọ́dún yẹn báyìí wọ́n ní bíi kí afọ́jú. kọlọ kọlọ rẹ́ǹtì kẹ̀kẹ́ tí ó fi máa wo nǹkan tí ó fi máa rí nǹkan tí ó fi máa lọ kìnìkà báyà kìnìkà ń bẹ tó lè lò ǹjẹ́ ẹ gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ àbẹ̀jọ́ fà lọ́pàá yẹn báyìí pa afẹ́ sẹ́wọ́n fún tọ̀. bákan náà ó ti gbọ́dọ̀ jẹ́ mọ̀mú lùkẹ́lẹ́ ló ń jẹun. yọ wà lọ́dọ̀ ẹni tó rẹ̀ tiẹ̀ yẹn ni tó fẹ́ sẹ́wó yẹn kẹyẹ gbọ́ àǹfààní yẹn gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ dàbí kéèyàn ta bí nǹkan náà nǹkan nǹkan tó ṣe ọba o ti máa ń lásìkò ni lo nǹkan báyìí. lẹ́yìn ìgbà ni ẹ wọ́n bí báwọn tó máa ń fi tẹ́ǹtì àtàgà àdẹ́wò tó máa fi rẹ́ǹtì ẹ̀rí. àgbọ̀dọ̀ sọ pé mọ̀kẹ́gbà kò ní gbèdéke ìbáàlú fọdún kẹ́sẹ̀ máa kó bọ̀ tó bá yá àbí ilé mọ̀kẹ́ fún ilówó lé ọ̀rọ̀ pọ́dọ̀ ọdún kọ́ mo ti sẹ́wó lé báyìí náà nìyẹn. ọ̀gbẹ́dọ̀ rí bẹ́ẹ̀ torí yẹn máa jẹ́ fàǹfà tí ọba ní gbèdéke àkókò. bákan náà àlàyé kẹta àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ká máa sanwó ọ̀yà yìí àìsà ìgbà owó ọ̀yà lórí iṣẹ́ tá a fi ń súnmọ́ lọ́hùn àtijọ́ bíi kéèyàn sọ pé ṣèbí mi lẹ sọ pé màá sòrú mọ́tálásí èló lẹ́ẹ̀ máa san lókù èèyàn gbọ́dọ̀ síbẹ̀ o àyẹ̀bẹ̀ ẹ̀ lẹ́tí ẹ̀kọ́ èyàn fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan ṣe hajj yẹn wá sí wá sí nàìjíríà lórí ẹ̀yìn pé tó èló ló kù pé o ti darúgbó kò lè lọ ìwọ́dẹ̀ ti ti lọ kan wọ́n á fẹ́ rẹ̀. bákan náà ìdájọ́ ẹ̀sìn wọn làwọn fẹ́ béèrè rẹ̀ yẹ wá ní ó tó di pé ó béèrè ìdájọ́ ẹ̀sìn yìí èló ló mú wa àbí èyẹ ya lè mọ́mù àwọn àgbẹ̀ gbé ah, èmi gẹ́gẹ́ bíi lè mọ́mù o èló lẹ́ẹ̀ máa fún mi ṣé wáyé fáwọn ènìyàn bá wò pa àwọn ẹ̀là ńkú ládàlẹ̀ mọ́múdù àjẹwọ́ ọ̀rọ̀ náà ṣe lọ́mọ yẹn. bákan náà afẹ́ kọ́mọ ní Qur'an wọn ò fẹ́ ká gbowó lórí ẹ̀ o torí ìsúnmọ́ lọ́wọ́. ṣùgbọ́n ẹni tó bá ń ṣe àwọn iṣẹ́ tá a wí yìí wọ́n lè máa mú owó fún un ní báyìí sì máa lè mùsùlùmí nílé dúkìá àwọn mùsùlùmí. bóun gẹ́gẹ́ ní ọ̀sán yìí pé iye báyìí ló wọ́n máa gbà ọ̀yẹ́ kò rí gbà tí ọ̀wá sí mọ́ olóyè oge oyí padà báyìí oyí padà báyìí láti ẹni ọ̀pọ̀lọpọ̀ wa àti sàmójú ẹ̀ àmọ̀ rẹ̀ náà ka mọ́ náà. náà ẹlẹ́ẹ̀kejì náà àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀rí. nǹkan tí afẹ́fẹ́ wọ̀yà lé lórí yìí ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó wúlò tọ́ba lè já sípé nǹkan a ni tọ́ba ti tásìkò tó yẹ ká sanwó yẹ ká fowó lẹ̀ ìkẹta òun ní fi àwa méjèèjì tá a ti jọ dọ̀rọ̀ pọ̀ lórí a sọ yẹn ti yí padà ilà abiridọl àkàr àyàfi kọjá sí pé ẹgbẹ́ méjèèjì lọ́rọ̀ yóò ti clear pé ó ti change o kíkẹ́ náà méjèèjì bá ti wá jáde láyé kọ́ ẹ pé òun ta sẹ̀rẹ́ǹtì yẹn ń bẹ lọ́dún yẹn. yanni ìtakókó ọ̀rọ̀ ta takókó ọ̀rọ̀ pa máa sẹ iye owó ilé lápẹ̀rẹ̀ já má pẹ̀rẹ̀ lé wa wọ́n sọ pé ilé yìí oṣù kọ̀ọ̀kan one thousand lọ́dún èló ní ọjọ́ yẹn ten thousand ẹni tó wá gbalé jáde láyé ọ̀rọ̀ yóò yí padà lópin ìgbà tó fi pélé yìí àwọn èèyàn àwọn èèyàn dì í sì tún ṣe kí ni o wọ́n lò lọ ẹni tí ọba jogún rẹ̀ òun ni ọ wà nípò àti ìsìnlẹ̀wò yẹn ẹ̀rí ìwà máa ṣe wọ́n ọ̀yà yìí wọ́n máa bàjẹ́ tó bá jáde pé wọ́n bá ṣe wọ́n ọ̀yà lé lórí náà ti ṣe kí ni o tó bá ti bàjẹ́ àbí kò wúlò mọ́ bóyá látàrẹ ní ìyẹn lọ yá ràkúnmí tó fẹ́ máa gùn ràkúnmí tó bá fẹ́ máa gùn ọ̀hún lẹ́nu yìí ó ti yẹ owó tí ń sọ fún lóṣooṣù tí ràkúnmí ti kú nìyí kò ní sanwó kẹ̀kẹ́ wọn ni. àyẹ̀bẹ̀ kò yẹ háyà ilé kan fún fẹ́ máa gbé bẹ́ẹ̀ ilé bá wó èèyàn ní sanwó mọ́ ni. báàbù mi ti ọdún súnmọ́ káwọlé sí torí ìyànlẹ́ àgẹ̀dẹ̀ òótọ́ lọ títí ọ̀hún للمزارعة al المزارعة أول شيء في muzaraa òun ni kéèyàn fi ilẹ̀ ẹlẹ̀ lèmọ́ iye sọ̀rọ̀ a fẹ́ni tó fi dáko. àti kéèyàn fi hóró nǹkan ìgbìlẹ̀ nídìí kó fi ilẹ̀ tí ọba di gbìn. tọ́wọ́ ajá sí pé ìpín kẹta tó pé ó dìjọ pé ló èso òun ló ń pè ní alimusaro à walimusakọt wọn lòun náà ní kéèyàn fi gílẹ̀ igi lílọ igi tá a máa ń lọ bí igi wo wọn máa ń lọ bẹ̀pẹ̀ mọ́ngò kaṣú kí ni wọn tún máa ń lọ ẹ kéèyàn fi ilẹ̀ tó ṣe wípé àwọn ọ̀sán náà pé kó ní èso déyẹn lè máa jẹ káwá sọ wípé èso déyẹn máa jẹ máa wà ń bẹ̀ fẹ́ni tí bá ń ṣiṣẹ́ ń bẹ̀ òun ló ń pè ní musakot kí ni wàá ní ìbáṣepọ̀ tí ń bẹ láàrin kájọ dáko àbí kájọ lọ́ọ̀gì dáwì ìdí dáko yìí wọ́n lòun ní í ṣe pẹ̀lú kágbérúgbìn ẹlẹ́ẹ̀kejì ní í ṣe pẹ̀lú káṣekínní o ká lọ igi. ẹni tí bá ń ṣiṣẹ́ bí kíní kejì dáadáa kọ yìí ó ní kí ìpín kan pàtó tí ó máa gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ kí ni wàá lè dájọ́ kájọ dáko àbí kájọ lọ́gì tó tó bá sẹ̀rí àmúni torí yẹn náà wà nù kí àjọ ṣe tó tẹ̀tọ́ sọ̀rọ̀ àwọn èèyàn ní bùkátà sí. Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n là Nabi sallallahu alayhi wa sallam amala ahla Khaybar bi shatri man yakhruju minha min samarin aw zar'in. wọ́n là Nabi sallallahu alayhi wa sallam àwọn ará Khaybar àdúgbò sálám bá wọn ṣe pẹ̀lú pé torí ilẹ̀ yẹn nígbà táwọn mùsùlùmí gba ilẹ̀ Khaybar ilẹ̀ tó ṣe wípé àwọn dàbídò rẹ̀ nílá nílá báyìí wọ́n bá rí ìtọ́jú. wọ́n wá sọ fáwọn nẹ́bí àtàwọn mùsùlùmí jọ yẹn pé ẹ ẹ mọ̀ ń pa àbójútó kiri àwa la ń pa àbójútó rẹ̀ ẹ jẹ́ àwọn abáyé mójútó. ẹ̀rí òjijì ọlọ́run ọba dẹ̀ gbà bẹ́ẹ̀ pé kí ọ̀dà ẹ máa mójútó bìṣàkùnrin mọ̀ ìyá àkùrọ̀jọ́ mi pẹ̀lú ìlàjì ohun tó jáde nínú ilẹ̀ yẹn nínú èso àbókò tó jáde mẹ́ yẹn yóò mú láì àwọn ó mú láì. ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ mú láyé àwa làwa ní àwa ní òmù láyé kọlọbá nìyẹn ti kílíà bẹ́ẹ̀ àlàyé kejì tó wà lábẹ́ rẹ̀ àwọn méjèèjì tí wọ́n ti jọ sọpọ abẹjọ dáko bóyá yóò fi lẹlẹ àbẹ yóò fi rúgbìn lẹ oníhóró nìyẹn àmọ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ lọ gbígbé èmi gbégi lẹ èso báyìí wọ́n tó ń èso báyìí ló mú ẹ̀rí àwọn méjèèjì nìyí wọ́n gbọ́dọ̀ já sí pé ẹni tó lè ṣe bó ṣe wù ni wọ́n ìyẹn ni pé wọ́n bàlágà yóò jọmọlúàbí yóò sì mọ ohun tí ń ṣe. bákan náà lọ́wọ́ yẹn pé gila fẹ́ lọ ẹ̀wẹ̀ a gbọ́dọ̀ mọ orúfẹ́ gi yẹn náà tó bá ti kókò kẹlẹ́ wa fẹ́ jọ dá a gbọ́dọ̀ mọ kí la fẹ́ gbìn. lẹ́yìn lẹ́ni pé igi dáàbà lọ kéré pákẹ́ lọ lọ́ọ́ á lọ igi tó ṣe wípé igi tó ṣe pé èso rẹ̀ ń pè èso tí wọ́n máa ń jẹ ni bíi dàbídù lápẹẹrẹ àti àwọn èso káwọn ẹ̀ máa ń jẹ lọ́dọ̀ wa. ó sì gbọ́dọ̀ já síbẹ̀ tí wọ́n máa ṣiṣẹ́ níbi oko tá a fẹ́ jọ dá àti igi tá a fẹ́ lọ yìí á ní ìpínlẹ̀ pàtó tá a ti mọ̀ nínú èso tó máa jẹ́ tiẹ̀ àbẹ́rẹ́ ó lè jẹ́ wọn fà ó lè jẹ́ wà lọ́fà kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́kẹta àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú kádìjọ dáko àbí ká lọ́jù. wọ́n ní ó pe dandan fún àlẹ́ àmì ẹ̀tọ́ fẹ́ máa ṣiṣẹ́ lórí òkòtà fẹ́ lọ àbí òkòtà fẹ́ dàyà àbí gidi fẹ́ lọ yìí kọjá síbi ẹni yà ń ṣiṣẹ́ lórí ibò lè rẹ̀ ti máa da yọ máa fún lómi mú òní jẹ́ kújù yóò máa sọ ẹ̀rí èso yóò bójú tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tó bá wá ní ilẹ̀ ń jẹ pé fóun fi ilẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ láti dáko ni òun náà lójú tètè ọ̀ ojú tètè ẹ̀ ní pé ohun tí ò ní jẹ́ kí ilẹ̀ yọ bàjẹ́ òun náà mójú tó. ṣé pẹ́lú ìfẹ́ máa dáko lórí rẹ ni wọ́n ní òun mójú tó lẹ̀ kàhápùrì bíjù ọlọ́run gbẹ́kẹ̀ gbé alẹ́ tó bá yẹ kọ́ ìdáwọ́ máa dá tó dà tó bá yẹ kó wá sí ìdí kí wọ́n máa borí rí oko yẹn kó máa bu ní kẹ̀kẹ́ yẹn òṣìṣẹ́ àti pépé wọn náà fi lẹ́lẹ́ ni omi máa pọ̀ ìwọ ló ń ṣe ògiri ọgbà oko ìwọ ló ṣe bákan náà àwọn irinṣẹ́ tí wọ́n máa lò ìwọ ló kó wa. Aleykum salaam wa rahmatulah bákan náà ẹni tó bá ń ṣiṣẹ́ níbi oko dáadáa yìí àbí gidi àlọ́ yìí á bófin rẹ̀ tẹ́sọ̀ bá ti jáde gbára jù. ìkọ̀ọ̀kan náà àwọn ẹni tí wọ́n ti jọ ṣe àtìkọ́ fi oko yìí àbí gidi àlọ́ yìí nígbàkigbà tó bá wọ̀ wọlé láwọn ọjọ́ náà ti pọ̀ mọ́ nítorí pé ìtakókò kẹrin tó ti fọ́ sẹ̀tọ́ bẹ́ẹ̀rù làwọn ti ń gbé sí lẹ́sẹ̀ ní káàkiri pọ̀ náà tọ́ba wọ́n ti tú ọ̀kọ̀dùnkọ́ àárọ̀ ọ̀sábọ̀ tètò náà ti jáde láàrin àwọn méjèèjì tí wọ́n jọ ta kókó àtìpọ̀ yẹn ìwé tí wọ́n bá dá bá jẹ̀bù rẹ̀ ni wọ́n lò ṣùgbọ́n lọ́ba jẹ́ pé ẹtí ṣiṣẹ́ lóko yẹn òun lọ́ba gbọ́wọ́ ò ṣe mọ́ ó ló ní pé sọ jáde àbí kí ọgbọ́n tó wù kò sí kẹ̀kẹ́ ẹjọ́ gbà wọ́n. tàkọ́kọ́ afọgbẹ́ tí wọ́n bá láwọn òsè mọ́ fèsò ti jáde yẹn pé déédéé ìgbà tí wọ́n fẹ́ afẹ́sì náà lọ́dọ̀ fẹ́ wò ó wọ́n fẹ́ sọ́ọ̀bù wàhálà àtẹlẹ́ yìí pọ̀ ìwọ kájọ dábàjẹ́kù tí wọ́n fẹ́ lóko lé ní kọ́kúra wọn bẹ́ẹ̀ tó bá jáde fẹ́ẹ́ ti ń ṣiṣẹ́ gan kó tó di pé jáde késo tó jáde wọ́n bá lóun òsè lọ òsì kẹ̀kẹ́ jọ́ gbà nìyẹn nítorí pé òun gẹ̀rẹ́ lọ́jọ́ olúfọ́ ara rẹ̀ kẹ́tọ̀ rẹ̀ jábọ́ kàámi lè lòdọ̀ ọ̀rọ̀ bá ọ̀dà bíi ẹni tí ó gbówó lẹ̀ tó ní wọ́n máa fi ṣòwò kò ní ó nígbà tí wọ́n jẹ̀ tó parí òwò tóbi lówó ṣe lọ. ọgbẹ́ lọ rí téèrè ìwọ́n ló bá jáde pé ẹni tó ní dúkìá gangan tó nílẹ̀ àbóhùn ló gbé kí wa òun lọ́wọ́ á sọ wípé owó ṣe mọ́kèso tó jáde ṣíṣẹ́ mi ti bẹ̀rẹ̀ wọ́n lè lè ó ti rọ̀tọ̀ àmẹ́lẹ́ ẹni tó ti sẹ́yìn máa gbówó sẹ́yìn wọ́n ní tí ọba jáde pé ó lọ́ọ̀dì àgbógbé oko yẹn lásìkò kan tó ṣe yí fèsò ní èso sábà máa ń jáde mbẹ. ó ti gbogbo ńlá yẹn kó ṣe tó náà àsìkò yẹn làá máa ń retí èso. bí kẹ̀kẹ́ òsè wá lọ́dún yẹn ni wọ́n á ṣe ìhà ìhà àti òsì ìfẹ̀kẹ́ kó ti sẹ́yọ̀ nígbà kẹ́kẹ́ o àti òkú mi ti di di o tó ti fojú lóko gbogbo àti àwọn máa ń retí ọlọ́wọ́ bá dá lọ́la ìgbẹ́jọ́ kẹ́lẹ́ lóko nígbà kẹ́kẹ́. Ayẹri, ah, eléyìí ti sọ àgbàdo. Nàá kó bí wàá ṣe dàtà mọ́mọ́ láti. alimami sali ta aṣa àlàyé abẹ́rẹ́ náà dẹ́rẹ́ àbáwọlé kẹtàlá ṣùfàtú wàlìjìwá wọ́n fi ní mọ́sáàhìn. ṣùfà wọ́n mú látara ṣùfà òun ni kí ìsìnkọ́pù ṣẹ̀rí ìbùzá ìsọ́tí ṣẹ̀rí fìhì bí mọ̀tàkọ̀lá fi ilé ìlú níwájú mọ̀álí. kí ẹni tó jẹ́ akẹgbẹ́ kọ́lẹ́tọ̀ọ́ àti mú ìpín akẹgbẹ́ rẹ̀. nínú nǹkan tó darí sọ́dọ̀ rẹ̀ ní àyíwájú gbàlè pẹ̀lú àrùn dúkìá. wọ́n ní wọ́n pè ní sọ́kùn abẹ́ rẹ̀ nítorí wípé sọ́ọ̀nìbà àdọ́gbẹ̀lì lọ́dẹ àyìnlá abẹ́lẹ́dẹ́ ní ọ̀sọ̀rọ̀ ṣẹ́fà ẹni tó ní. ewu tá a kà yẹn ó kó sí abẹ́ ìkápá rẹ̀ ọwọ́ àdìbẹ́ yìí wọ́n ti jọ ní tẹ́lẹ̀ ni o ṣùgbọ́n wọ́n á gbà lọ rẹ̀ wọ́n á padà fi kékeré o ó fi kú tiẹ̀. lẹ́yìn ìgbà tó jáde pé ìpè rẹ̀ dá wà tẹ́lẹ̀ nínú ìtumọ̀ bí ìtumọ̀ tó máa fi dù wọ́n lóun náà ní kan tó ti yí pé yàrá تملك قهري يثبت للشريف القديم على الشريف الحادث بسبب àṣírká ìdàpọ̀ ìdọ́rọ̀ ẹ̀tọ́ pẹ̀lú tó ti pé yẹn padà fi tipátipá kékeré o yẹn padà fi ní tí ó jẹ ti ẹni àtijọ́ ẹni tó yẹ jọ ní nǹkan tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ lórí ẹni tí èyẹ jọ ní nǹkan nísìn pẹ̀lú okùnfà kéde yẹn o ẹ̀dùn ṣẹ́ńtà ìjọ fún patẹ́lẹ̀ láti lè fi nira dàbí ẹ̀rí pé ó nípìnlẹ̀ fúnra sọ̀tọ́lá ń dájọ́ bẹ́ẹ̀ ìṣòfò àti ìkólèmọ́lá yóò sà wà ìdá wákọ̀ àti ìṣòro kọ̀tọ́rọ̀ fàtí tóró fọlá ṣòfò àti fúnra sọ̀tọ́lá ń dájọ́ pé ìṣòfò àti àlejò ní kẹfà jọ ní. àwọn sọ̀tọ́lá ń ṣèdájọ́ yẹn ìwúta àbá sí olè ló ń jà lọ́wọ́ akátọ́ bá jọ. ṣùgbọ́n ìgbà wọn pa àtẹ̀sọ̀rọ̀ ó tọ́wọ́ ti lè bá àlà wáyé. ẹ̀rí tí wọ́n ti fa àlà sí. pọ̀tọ́rọ̀ àti tọ́rọ̀ tí wọ́n sì ti yí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ bíi látọ̀lọ̀ bíi lágájá ọ̀dẹ̀ bíi ìtẹ̀lẹ̀ kọ́lá aṣọ kan. kò sófò bọ́ọ̀. nínú rìwáyà mi wọ́n lọ́wọ́ sọ̀sọ́lá ń dájọ́ bẹ̀ṣọ́fà ti fi kún lè ṣẹ́ká lábùtò kò sàmúrọ̀ bẹ̀ àti àwọn àhìn. láyà kí ló lọ́wọ́ wà nìyẹn ní hàtà yóò kó dáná ṣẹ̀rí ìkùhù ha fàyìlà ṣẹ́ra fàyìlà bá àwọn alámi ìfọwọ́ àkùnrin. wọ́n lọ́wọ́ sọ̀sọ́lá ń dájọ́ pé àjọ yìí àfi nǹkan tá a bá jọ ní tó ṣe wípé wọn ẹ̀ tí ì pin o lè jẹ́lé o lè jókòó ọ̀sẹ̀ tọ́kì yẹn tà títí téèyàn ó fi di ẹni téèyàn jọ ní o lè jẹ́lẹ̀ gan. àyíṣà tọ́ba wù o lè fi lẹ̀ tọ́ba wà ìdàbẹ́ àtọ́ba lọ tá tí ó gbà yọ̀ ń tẹ́ nìyẹn ó ṣe rẹ̀ ní ọ̀pá wà á kò bẹ́ẹ̀ ẹni yẹn ló ní o nígbà tí o ti gba yọ̀ǹda rẹ̀ wọ́n lọ́nà sọ̀tàn lágbàá wípé dáàrú dárí àhàtòbí dáa ẹ̀sọ́ bá jẹ́ aládùúgbò ilé wọ́n náà lọ́lẹ́tọ̀ọ́ sílé náà àwọn olùmọ̀ náà sì tún fẹnu kò pé a ti ṣòfò a ìwà àjọ ni ó rinlẹ̀ lùsẹ̀rí téèyàn ọba sì pé alẹ́ ni lámùyò sam tí mo di àmì hàn àwòdáre ọ̀wọ̀ ààrẹ àtijọ́ rí tábà títà ó lè dọ́gbọ̀n oko kò lè tẹ́lẹ̀ ó sì lè tẹ́lẹ̀. wọ́n ní ọ̀hán padà máa rinlẹ̀ yìí pé àti súnmọ̀ náà fi díẹ̀ múlẹ̀ nínú àwọn àgbẹ̀ yìí dárí mẹ́wọ́n ní kọ̀ǹtẹ́tọ̀ ìṣẹ̀rí aliyẹ̀bí àdàsí ìbàhú ní ìkẹta abájọ ni. ẹnìkan kó ń lọ ọ̀sà ìpín òun yóò ẹ̀ máa jọ ní kẹyẹ ni. àti ìyẹjú ẹ̀ ká sọ pé kò ilẹ̀ yìí o plọ́ọ̀tù mẹ́fà mẹ́ta tiẹ̀ ní mẹ́ta tiẹ̀ ní. kí nǹkan tá a jọ ní ọ̀sẹ̀ tán fẹ́ni bí ẹ̀jọ̀ ní kọ́ lọ ta ìpín rẹ̀ àtẹ yóò da yóò fi gbà yọ̀ǹda tí ó sì sẹ́rí ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ sẹ́rí ìkú rẹ̀ ìyẹn ní tí wọ́n jọ ní wọ́n ta sọ́dọ̀ tèmi wọ́n ní tọ́ bíi ta tí ọgbà yọ̀ǹda rẹ̀ fọwọ́ àkùnrin ìyẹn ló dé o ìyá lọ́wọ́ owó lé lọ́wọ́ ni nígbà tá a ti kú àìpé náà. ẹ wàá rí sọ́kọ̀ àyè ìpín àjọ nìyí wọ́n ní kò lè rí lẹ̀ ilẹ̀ la máa ń lò fún àti sáré oko òun ló ń pè ní wọ́n ní yẹn náà yẹn bí àwọn kan náà lè máa gbé káàkiri lú ẹrù àtẹrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní àjọ ní dárí ìwọ sẹ̀ríà èèyàn gbọ́dọ̀ dọ́gbọ́n ní ìkọ́ọ̀tì láti ti ṣubú torí wọn gbé káyọ̀ láti lè gbé ìlera kú ẹlòmíì torí nígbà tó o bá lọ ọmú ẹjọ́ níbi ìwọ ti lọ ọmú lẹ́yìn rẹ̀ ó lè ti lọ sí tiẹ̀ mú. bákan náà ṣùkọ́ ayé ó bá rí lẹ̀ ìpín àjọ nìyẹn á rinlẹ̀ fáwọn tó jọ ní lóòdì wọn ni wọ́n bá ti dé kàfá wọn lórí ẹ̀rọ. ẹ̀rí ẹni tó bá jáde sí àjọ ni yàrá ìbọn sábàtàtìlá ẹni tó bá rinlẹ̀ fún akada wo ti sábà ní lẹ́bi bí àtìbí ìsàwọ́ àtàlẹ́ wọn àjàlá àwọn ha. ọba yẹn fẹ́ wọ́n jọ ní yóò gbowó ẹ̀ ní ẹ̀ bá ta ọba àdúgbò kíákíá. àbówó tó ti pé àkọjọ ni. ẹ̀rí bákan náà pé kí بكون الحصة المنتقلة عن الشريك مبيعة بيعا صريحا أو ما في معناه فلا شفعة في من انتقل عن الشريك بغير بعيد sókò àyè máa rinlẹ̀ àjọlì yóò rinlẹ̀ pẹ̀lú kọjá pípé ìpín tó kù lọ́dọ̀ ẹni ní ẹjọ́ ní yẹn àtàlí sí tàkàrà àjọ tó kù tùmọ̀ rẹ̀ lọ́wọ́ ajá tí bá ti pé kíní yẹn ó kù lọ́dọ̀ ẹni ní ẹjọ́ ní kéde pé wọ́n tà á nkẹta ẹjọ́ ní yẹn wọ́n padà yẹn. láì gbowó àti ìkẹta àwọn òkú àjọ nìyẹn wọ́n ti padà fún ẹnìkan lógbó rẹ̀ jẹ́ àti wọ́n ti sàtọ́lẹ̀ ajáde kò sí ìkẹta lórí ẹ̀ lájọ nìyẹn ìmọ̀ báyìí pa èèyàn gba owó èèyàn gba owó lórí ẹ̀ kó e pa jọ rí wọ́n bá ti rí pé yẹn wọ́n padà lọ bọ̀ wẹ̀ kì í ti àti wọ́n sàtọ́lẹ̀ rẹ̀ fẹ́ẹ́ nìkan pé lọ táwọn bá ti kú àwa ti wò wá jọ ní kò sí ìjẹta lórí ilé yẹn lọ. ẹ̀rí ẹ̀rí sáré oko nínú àwọn ìdájọ́ tó wà lábẹ́ rẹ̀ bá ti rí sáré oko èyí tó ṣe pé wọ́n padà ti tà á yẹn wọ́n gbọ́dọ̀ jáde pé òun tá a lè pé mi. báyìí pé làwọn aláàpẹ tẹ́lẹ̀ àlè rí pé ajá ti wí pé òṣìṣẹ́ fún akẹ́ni àlèmé lájọ ní mọ́nì rẹ̀ bí ilé ìwẹ̀ kékeré nígbà ilé ìwẹ̀ kékeré kan àti kí ni wọ́n gbé ní kẹ̀ǹgà àbójú ọ̀nà káàdì ìbájọ́ lójú ọ̀nà yìí ni táàtì lè pín táàtì pín lè wẹ̀ sọ pé tọ́ tààrí oko gan-an náà táàbà fi tààrí ọ̀jẹun tààrí pín. bákan náà èké àjọnidáwì èyí ó béèrè owó rẹ̀ èyí ó béèrè fún ní kúrú gbàdé ẹ bá ti sáré pọ̀ ìlú wọn ti tà téèyàn bá ti wá béèrè nígbà tí wọ́n sá agbára tó àjàdúgbò ti bọ́ọ̀dì rẹ̀ ìlà ìdá ẹlẹ́mìíyàn ẹlẹ́mìíyàn fagbo aláṣùpáàtì wọ́n ti yàn kápọ̀ rárá ikú kiri kiri kiri ìyẹn lè yẹ ti di nǹkan wọn lọ lè wáyé ńgbà mi wọn jáde pé yóò tètè béèrè nítorí àwọn ìjà rẹ wọn yẹn sáyé mọ̀kẹ́ ń padàjọ rẹ pé ah, àti mo lè lọ béèrè ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èké àjọ níbo làásì máa lo kẹyẹ àdé ilẹ̀ ni ilẹ̀ alẹ́ ti lámùkó kúta ilẹ̀ tí wọn bá sì ìpínlẹ̀ máa ń sọ pa àjọ rí tí wọn ò sì gbé àbí ẹ̀ ti máa ń wí kọ́ yẹn wọn ẹ̀rí wọn ò sì lọ́jì bẹ́ẹ̀ wọn ò kọ́lé bẹ́ẹ̀ àti ká tẹ̀lé pé tí wọ́n bá lọ́jì bẹ́ẹ̀ bí wọ́n bá kọ́lé bẹ́ẹ̀ ara ẹ̀rí. ilẹ̀ nílẹ̀ ẹgbẹ́ á pè é ṣùgbọ́n tí wọ́n bá ti pè é ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ bẹ fún ipa lè tún kẹgbẹ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bí aládùúgbò bí ojú ọ̀nà bí omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn náà kájọ máa lò sí wàhálà lórí ẹ̀ àjọ níní orílẹ̀ wa náà lóòótọ́ àlè pé pẹ́tọ̀ tó wá mọ́bi jẹ́ náà àjọ níní àtijọ́ níní àjọ máa kílé wẹ̀ ní kò ní wá ní. bákan náà ẹni tó bá ní àjọ ní lọ́dọ̀ akẹgbẹ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ gba gbogbo nǹkan rẹ̀ tí wọ́n bá ti tà kò ní gba pákẹ́kọ̀ọ́ kan pákẹ́rẹ́ lẹ̀ láti lè ti nira dànù. àlàyé kẹta ní àṣìṣe ni ẹnìjíwá ìdájọ́ tó ní ìṣe pẹ̀lú ìfẹ̀kẹ́sẹ̀ ìbánisá aládùúgbò. aládùúgbò láwọn hàkú aláìjáre ọlẹ́tọ̀ tó yẹ kéèyàn pé fún aládùúgbò ẹgbẹ́ rẹ̀ ẹ̀rí bàbá mi lọ́pọ̀lọpọ̀ gbà. wípé aládùúgbò bá jẹ́ mùsùlùmí lọ́jọ́ mọ̀lẹ́bí ẹ̀tọ́ mẹ́ta ìwọ mùsùlùmí ìwọ mọ̀lẹ́bí àtàládùúgbò tí ẹ bá ti mùsùlùmí ó gbé ó ti jẹ mọ̀lẹ́bí ìwọ aládùúgbò àti mọ̀lẹ́bí tí ẹ bá tó ti mọ̀lẹ́bí ìwọ aládùúgbò tó wà. àdébí sọlọ lọ àìsàlá wọn ń sàkọọ́lẹ̀ aládùúgbò kù bí ẹni tí aládùúgbò lọ máa dúgbò ẹ̀ kọ́dà kó sọ̀tàn lásán yìí pé máa zálà jìbìrìlù yòṣìlì ìjà hàtà àrọ̀lẹ́ tuhu àdẹ́hu àyẹ̀wò rẹ̀. jìbìrìlù ọ̀yẹ̀ kò jù yóò sá máa sàtọ́lẹ̀ àdẹ́bí aládùúgbò rẹ̀ lọ́wọ́ rẹ̀ aládùúgbò rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí mo fi wò pé sékèlè pé mo bá kú tán sékèlè pé ìlú náà náà kó dúkìá mi fún aládùúgbò yìí ẹlòmíràn yọ̀ọ̀rọ̀ aládùúgbò sí láṣẹ rárá rárá. ẹ̀rí ẹni tí ọba nípò kan tàbí aládùúgbò rẹ̀ ìpè ọfẹ ṣe ọyẹni pé ọfẹ mú omi kọjá níbi ilẹ̀ aládùúgbò rẹ̀ àbí bí ohun tó ní lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀sẹ̀ tó fẹ́ẹ́ ní tọ́jú aládùúgbò yẹn ó jẹ́ kí bùkátà ya láti fi ìwà aládùúgbò. ọ̀fà àjàgbẹ́fẹ́ nìyẹn fẹ́ sẹ́wó àdínkù fẹ́ sẹ́wó. ṣùgbọ́n o ọ̀sẹ̀ tó bóyá kó ṣe kẹ̀kẹ́ ń dùn kápá rẹ̀ tó yẹ pé kí ní ẹ̀ máa kó nira báládùúgbò rẹ̀ kàfá iná fi rá nípa lọ sí wíńdò. ìpè wíńdò tó bá sí yẹn báyìí yóò gbélé aládùúgbò rẹ̀ wọlé. àdínkù lọ sí ilé iṣẹ́ kan ṣe pẹ́ rọ́ máa pariwo ilé iṣẹ́ ẹ̀rọ ìlú kan tí wọ́n bá rẹ̀ òyìn yọ wá jìnà títí òní kó yẹn torí pé wọ́n fẹ́ jẹun kò ní kọ̀ já kò kọ̀ ọba àjagun kí ọ̀run lórí lùmọ́jọ́ lọ yóò sì ní. tọ́ba tí wọ́n kó gírì kẹ́ńpẹ́ láàrin wọn tí wọ́n jọ ni ọgbọ́n ọdún bó ti wù mẹ́ o ọgbọ́n ọdún lọ gbé pákó wọ́n tún lọ gbé díẹ̀ náà lẹ́rẹ̀ẹ́ àyàfi tó bá yẹ kó ní bùkátà yẹyẹ lókun ẹ̀rí àyàfi tó bá yẹ pé ọmọ ẹ ṣe àjà yẹ lókun ọmọ abẹ ṣe àjà yẹ gbọ́dọ̀ kọ fàlàdúgbò pé kọmá ṣe àjà síbi ẹgbẹ́ ilé rẹ ká ọ àjà tó yẹ kí ni ọmọ àjà mi sí yìí tètè ṣe pé tètè ṣe àròyìn rọ ẹ gbọ́dọ̀ tètè tó mi ọmọ àjà sí ní ìkùnlé ilé rẹ pẹ̀lú ọ̀rọ̀ sáà tó sọlá gbọ báyìí pé ó ní kọjá káládùúgbò kọ̀ káládùúgbò rẹ̀ pé kọ́ máa mú fako wọ́n fẹ́ fi ṣe òrùlé pàdé wọn gbọ́dọ̀ kẹ́ ọ máa jọ ní bíbá yìí ni ah, yóò kẹ̀ dípò lè fi tààjú díẹ̀ sílé rẹ̀ ni ẹ̀rí àwọn sọ̀sọ́ lámì ìyọ̀ gbọ́dọ̀ kọ̀ káládùúgbò rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ nínú wa aládùúgbò tá a gbọ́dọ̀ pè ìwà aládùúgbò pàtàkì o ẹni tí wọ́n lè ti ọlọ́run bá tún búra ṣe kò nígbàgbọ́ ẹni tó jáde wípé aládùúgbò rẹ̀ ọkọ̀ fẹ̀balẹ̀ tí ò ní ṣe láboyún. àlàyé kẹrin nípa àwọn ojú ọ̀nà. ọ̀nìlá yẹn józó mọ̀tọ̀ ọ̀yá kọ́tún fi sọ̀rọ̀ kọ́ọ̀tù. ìyẹn gbọ́dọ̀ máa fún àwọn mùsùlùmí lójú ọ̀nà wọn nínú àwọn ìwọ̀n tá a gbọ́dọ̀ sọ gbogbo àwọn eléyìí à ń sọ nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ̀ọ́mọ́lá pépé ní ẹ bá páàsì nípa aṣọ ọlọ́run bá sùpánà ọ̀tàlá tó bá fèlè ní eléyìí ọ̀rọ̀ yẹn máa léwu. bákan náà kò tún fẹ̀ tán wọ́n gbé yẹn máa tẹ̀lé kẹ́lù kápẹ́ yẹn tí ó jẹ kọ́dẹ̀ fún àwọn mi lè lọ gbé pàtí wọn tó lébi bí lóhùn sí ìyàwó òun ti lọ fẹ́ kọ́ ni torí agbábi òrùn tí bá fẹ́ gbé lọ sọ sí ìdúró ní rọ́lẹ̀ kọjá. bákan náà èèyàn ti wá gbọ́dọ̀ sọ wípé mọ́tò ojú ọ̀nà àbákọjá àwọn ẹ̀kẹ́ tẹ lù wọ́n lọ́dún fún òun lórí bíkan mọ́ ẹ̀sìn wà ládùúgbò. ojú ọ̀nà ni akùnrin ìwọ gbogbo èèyàn ni gbogbo ẹ̀kọ́ gbogbo èèyàn ni. ìyẹn fa gbọ́dọ̀ sọ a sọ fún ní gbogbo tó lè fún sùtàlẹ̀ ẹgbẹ́ ọba kọjá bẹ̀ àwádìí ayé àlekele ọ bọ̀kùlẹ̀fà àti wẹ́lkọ́mà ẹnu kì í fi wọn àwùjọ àlè àwọn mùsùlùmí náà máa ń ṣe bẹ́ẹ̀ ọ ìdí ẹ̀ máa lọ fún àwọn ìdọ̀tí àwọn jákàjàká ṣé ẹ̀ máa lọ fún sọ́ndẹ̀ táwọn èèyàn sọ kọjá àbí bíi àbí sùtà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé ìmọ̀ ọ̀tọ̀tọ̀ ní àdáhà ní tọ̀rí nínú sùtàkù lójú ọ̀nà ṣọ́ọ̀bà tóbi ṣọ́ àdéhùn náà yẹn náà jẹ́ ìpínsà nínú àwọn ìpín tí ìgbàgbọ́ rí òun kẹ̀ jẹ́ faraṣe tó bí ní adùn ṣàlọ́ ká má gbàgbé àwọn nǹkan tí amẹ́dùnmá a lè ọ̀pọ̀ yẹn a sọ̀rọ̀ nípa àlìkàfàlà ìtọ́wọ́sì òun ni ìtòlíjì àti ìkónilágbèlè lórí wípé ìbẹ lọ́rùn lágbájá fẹ́ẹ́ sọ pé lágbájá ní bẹ lọ́rùn ẹ̀kọ́ òun lọ́wọ́ náà a sì sọ wípé nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn náà ọ̀fẹ́ tá abẹ́nubà abẹ́nubà àjẹ àjẹ òun ni ìgbẹ́kẹ̀lé dúkìá ẹ̀dọ́ ni pé ká bá túlẹ̀ kó ṣe bó ṣe akóbà àbí kókó bẹ́ẹ̀ lòmí náà kẹta abẹ́nuba sọ nípa ṣẹ́ríkà ìdìjọ́ sówó àtàwọn nǹkan tó kó sábẹ́ rẹ̀ bíi tó ti pé yóò gbowó lẹ̀ àbí tó ti fáwọn méjì láti dùnà mójútó ẹgbẹ́ ẹ̀fọ́ ádìdì máa jọ títí rẹ̀ wọ́n á máa ṣiṣẹ́ mẹ́ akẹ́lẹ́ náà kẹta abẹ́nuba òun náà ìjárọ̀ ìjárọ̀ òun náà ni ìṣẹ́wọ́ ọ̀yà lórí iṣẹ́ tó wúlò àti ìjàmbá tó wúlò níbi ìyàrá ìtàn nínú àwọn kẹta abẹ́dùbà gbogbo àwọn eléyìí lábẹ́kọ́ bá kẹrí àwọn ẹ̀sùn àwọn ìdájọ́ rẹ̀ wọ́n dẹ̀ alùpùpù àdìjọ dáko pẹ̀lú tó fi lẹ́lẹ̀ èyí kò gbé horo tí wọ́n gbé lẹ̀ ẹni tí ó ṣe é pé yóò lé sùn pàtó tí ó gbà lórí ẹ̀ èyí kò gbé kí lẹ̀ kò túlẹ̀ ṣe kò ó ti dáko ẹ ẹ wá lọ sí bẹ́ẹ̀ òṣèpá ibi máa mójú tó ní ẹ yóò ní fàgbé ìṣòṣì ọmọ àwọn ọmọ ẹ láwọn kan náà mẹ́lòmá àmẹ́lòmá ṣùfà nǹkan àjọ ni ìdí bẹ́ẹ̀ náà ni ó ti máa rí àjọ ní náà ní o tàbá ti pè tàbá ti pè báyìí o ti kúrò ní kéde o ti kúrò lájọ ní ìdíyẹ àmọ́ wọn arẹ́ nìkan tó lọ sàmì àjọ ni láì gbà yọ̀ ǹdẹ́ ni kéde ọ̀lẹ́tọ̀ dúkìá yìí bákan náà aládùúgbò àti àwọn ọ̀rọ̀ tó ló pọ̀ mọ́ ló fẹ́ hádà ọ̀sán lọ sọ́dọ̀ bá a Àwọn Ẹgbẹ́ níbi tọ́lọ̀ ń bá ti ní fàwọn.

kọ́lẹ̀ ìgbà tí ẹni tó máa dá padà fún mi, èyí tó padà pàtìlá, ẹgbẹ́ agbẹ́ra, ayé ìfara, ó wà fún wa. Ó lè ṣe sọ́ọ̀bù fún mi, ó lè padà sí pàtàkì sí mi. Ṣé sọ pé ìwé ẹni ìwé ti ní ìwà o, wọ́n lè gbà lẹ̀. Ṣé ìyẹn padà rí? Wọ́n lè mẹ́tò pé ìwé ọ̀sán. Ṣùgbọ́n nígbà wọ́n yẹn olùkàgbà àrọ̀ olùmọ̀ pé kí yẹ̀ ìjà wọn olùmọ̀gbà mùsùlùmí ẹgbẹ́ mi ó lè kàgbà pa kọ̀ǹpútà mi tó ta oníṣẹ́ ṣé wọ́n rán mi fún mi láti mú àbí lọ́dọ́ mi fún láti gbà lọ́wọ́ lọ́wọ́ torí mo pàkàtúrí kọ̀ǹpútà yìí.

tí wọ́n wà bẹ́ẹ̀ wọ́n máa fi àtò ìṣẹ̀lẹ̀ láti ṣiṣẹ́ owó jáde ṣe tó wà ní iṣẹ́ yẹn kí ni ṣàrí àwọn nípa tí ò ní ìkápá lẹ́yìn pé ọdún fẹ́ owó jáde fún wọn. Now. Now àti sọ́yìn ìgbà yóò nígbà yìí. السلام عليكم ورحمة الله وعليكم السلام السلام عليكم ورحمة الله ìbéèrè tó yẹ ẹ̀yẹ náà ló kù. àkọ́kọ́ náà nígbà tí ẹ ẹni tí wọ́n fẹ́ fà ẹni ìlú àwọn ẹ̀rọ sí inú rẹ̀ ní ìlú bóyá ó ká ẹ̀rọ wá fẹ́ fa òun náà tí wọ́n ti dájọ́ kú. Bọ̀dùsọ̀ ọmọ máa ń jẹ́ àwọn ọ̀rọ̀ àwọn àpá máa sọ pé kí ayé àwọn sábà. Lẹ́ni àkúnrí kan lọ jẹ olówó jẹ ẹni náà sọ òkúta tó rà fún mi. Tí o ní tí lọ sọ òkúta tó lọ sọ òkúta tó ẹni sọ òkúta tó rà fún mi. Kí ẹni náà lọ sí àwọn ẹni ẹnu lọ sí iwájú

nípa obìnrin tí ó bí wọn kọ́nà sí ẹ̀sọ́ tó dúró lá ọmọ náà sí ìdáhùn. Èèyàn wá ní oṣù àbáwẹ̀ ọmọ ìlànà. Ìyá ti ti kọ. Ọ̀rẹ́ obìnrin lẹ́yìn ọmọ tó ní màá sọ pẹ̀lú ọmọ mi tó wá sí ọmọ lọ tó lẹ̀ fún àyíká àti tó wá lọ fẹ́ máa bá ọ̀wọ̀ owó fún àdáyé ẹ̀ náà ní ọmọ ẹ̀ òkú sí ìjọba àgbà. Tòjú obìnrin tó wá sí ọmọ lọ ẹ̀ lẹ́yìn àti máa sọ olóògùn tó wà lọ́sẹ̀ ẹ̀ owó jẹ ọmọ ẹ̀ lórí nǹkan kan ńdó ṣe ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ nínú oṣù wọn ládùúgbò nínú ti ilẹ̀ tọ̀dọ̀ tèmi èmi ara rẹ̀ pọ̀ ní ti síbà ìwọ̀n tẹ̀lé ẹ̀tọ́ dẹ̀ ṣe tó òun wà níbẹ̀ ó ra six one two one two six bọ̀ máa ṣe seven six six ó ṣe gbogbo six one six six ẹ̀ka pátápátá ìdásílẹ̀ máa wọ ilẹ̀ tèmi lọ níbẹ̀ lọ́ọ́ bá ṣe ìlú tí wọ́n ti wọ́n náà ń tòní ti o tó wá dé o tó wá dé gbé síwájú ta ló pé mo gbé ó yẹ kí ọ̀nà wà ní bíbá ṣé ìná wa fún nínú wájú ẹ ti lè ní ẹgbẹ́ àtúnlá àti ẹnu ìwọ láti kó ìlera wà nínú wa náà ìdílé fún. nínú wa náà ìdílé fún ìdílé wa fún kí dá fún wa yọ ìlú ọ̀nà ìdílé fún bàbá rẹ̀ wọ inú orí ìfẹ́. òun tó ti ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ ni pé kò lébi tó rẹ̀ ń lórí pé ọ̀rọ̀ ìjà àbúgbọ̀gbọ̀gbọ̀ tí obìnrin tó ti wà ní ilé ọkọ tí a rí ìtọ̀kọ́ tó so mọ́ bóyá ní inú ìyàwó àwọn eh, ìyàwó àdúgbò wọn sọ̀rọ̀ sára tàbí àwọn tàbí tó jẹ́ pé a rí inú ìyàwó ẹ̀ tó sí ojú sílẹ̀ àti pé ṣe nǹkan ṣe tí ó ní ẹ̀sẹ̀ tí mo sá lóbìnrin ló ń wọ ìdáàbòbò lẹ́wọ̀ ojú òun. Aleykum salaam. وعليكم السلام Thank you. Tengo que tener. Ok, cuando voy a ir. Mo kò fẹ́ bèèrè nínú sábà ọ̀rọ̀ ìdánọ́gbà tí a bá ti dé pé kí a ti fọ ojú ara wa tó wá ní sáfẹ́ ọ̀sẹ̀ tẹ̀ fọwọ́. Ṣé kàlàyé wà fún àlejò ọ̀sẹ̀ náà? àbí yẹ̀sùn nìkan ni torí inú ọkàn tí àyíká àjọ náà ti pé nínú àwọn ìdẹ̀fẹ́ afẹ́ríkà kan wá ti jẹ́ pé rìfáìnì ìdẹ̀ǹtì wọn pé tó ọṣù náà kiri ó náà rìfáìnì ìdẹ̀ǹtì yẹn lọ́rọ̀ pé ṣé bàbá ló ṣàkóso súnà bàbá lọ ṣe láti fọwọ́ nígbà táwọn ìdáná bá ti fọwọ́ wà láti ṣẹlẹ̀ ṣàkóso súnà ni àbí kò sí òkòkò ló bẹ̀rẹ̀ bá lọ ṣe láti ṣẹlẹ̀ láti wọ́n ní pé kí ni wọ́n ń dẹ́gbà ìṣẹ́lẹ̀ kàkàlà fún ọ ní yóò fẹ́ àtìdájọ́ ní ìtàdìgbò ṣẹlẹ̀ kẹ́míkà wa ni kí wọ́n lọ ṣẹlẹ̀ sí kẹ́míkà yìí ẹ̀kẹ́ tó náwó kẹ́míkà fún ọ pé kó máa jẹ́ kówó bọ̀ ẹ̀rẹ̀ ẹni tí bàbá jẹ́ alẹ́ ṣẹlẹ̀ tó lórí kẹ́míkà yẹn èyí tí ọ̀nà wa mọ̀ kúrẹ́ jù lọ. Gómìnà ìjọ mùsùlùmí sí mùsùlùmí ẹ̀wọ̀n àtàkìṣẹ́ òfin nàìjíríà ti pé tó bá fi ilẹ̀ lórí fóònù lọ ẹ̀gbọ́n náà ló lẹ́tọ̀ọ́ máa fi kù. Wọ́n tí ó bá rẹ̀ lẹ̀ láti fi kó fún yín ní lójì. Ó máa sanwó oṣù kan láti fún yín. Ẹ wá máa fún ẹ lóye báyìí bọ́ olùkọ́ yẹn pé láti gbà fẹ́ẹ̀fẹ́ lérò olùṣẹ́ yẹn sílẹ̀ ṣé òfin ìgbà ó fún aláyè láti lo òfin nàìjíríà àwọn àti òkè òkè òkè wá ṣàgbẹ̀ òfin ẹ̀yìn náà kú láti owó pé ó kó òfin nínú òfin. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه àdúgbò yàrá kọ̀ọ̀kan èyí tó rẹ̀ pé láti gbàdá ti bẹ̀rẹ̀ ìjókòó wáyé mi à ń fi ẹ̀mí bá wa lọ. pẹ̀lẹ́ tí wọ́n mú wá fún wa yà àwọn àpẹẹrẹ tí tó jápẹrẹ tó lágbára jù nípa pé ẹni tó gbé ọ̀pọ̀lọpọ̀ àfọyín tó fẹ́ fún ṣe. àmínú ni ó ti fọkàn balẹ̀ sí gbèsè ẹyin ni ọmọ àlù ẹ̀yà òun ti bẹ́ẹ̀ náà ó mọ̀ yín ló fọ̀tọ̀ balẹ̀ sí i yìí ṣiṣẹ́ yín náà èèyàn gbọ́dọ̀ ti róòrùn yẹn kọ́ dára nǹkan wà ní òṣèlè sùn yẹn ibi ẹni tí yẹn bá fọkàn balẹ̀ sí ní ẹni sọ pé mo fi ti méjì rẹ ọ àfi wàkíìlù ni àròsù ọ̀hún rẹ yín ti ikú tẹ̀lé rẹ yín lóto ó sàmọ̀ yìí kúdẹ̀ fọkàn balẹ̀ sí ní lóto rẹ yín sẹ́yìn tí ìbá lè pẹ́ bá ti tẹ̀fúnrẹ́ ìṣòro kò jù bẹ́ẹ̀ ti tẹ̀fúnrẹ́ èyí sábẹ́ ìṣàdéjù kẹrẹ títì kẹrẹ rí mọ́ kẹ́mi ẹ̀fẹ́ sì bá yẹ ìlú tó dájú ní tó tọ́ba gbà lọ. ó di ẹ̀sìn tọ́lọ̀ ń bá ní kó yẹ bó ti wá fagbára gbà á yẹ ọlọ́wọ́ ọgbẹ̀ tọ́ ìbò yẹn orí yẹn dára lójú. ọ̀rọ̀ kejì tó bá tó wá jáde sí ẹ bí ìyọ̀bá fọkàn balẹ̀ sí yẹn wọ́n ní iṣẹ́ ọwọ́ fún kọ̀ǹpútà sí àwọn àlọ́gbé fún afọkàn balẹ̀ sí mi náà tí ìlà ti sọ pààrọ̀ tó tẹ̀ sọ́jà ìlara tí ò sí wàhálà kẹ nínú wọn lọ pé kí ló ṣẹlẹ̀ lẹ́yìn mi rẹ ti ti sọ́ọ̀pù lánàá. alẹ́ ti kẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ẹni mo sáré lọ́ọ̀bì kẹ́mi rẹ ti ti sọ́ọ̀pù àdúgbò lọ́ọ̀bì kẹ́ ó jìnà ìṣẹ̀wá ti sọ́ọ̀pù ti tẹ̀lé kẹ́kẹ́ lẹ̀ ààrẹ ti kẹ́ ju sí ọ̀rọ̀ yìí ò ní bẹ́ẹ̀ ọkẹ́ wá ilẹ̀ ti yẹn rẹ̀. ìyẹn lọ́wọ́ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ òun ni àárọ̀ ìyẹn gbọ́dọ̀ gba. ìrẹ̀ lọ́wọ́ àti àdìsí yìí pé ẹni tí wọ́n ẹni tí wọ́n bá mọ̀ mọ́ ìtọ́jú tó wá lọ tọ́jú rẹ̀ tó tọ̀ fi túbọ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀wọ̀ náà afẹ́wọ́ sọ ẹni tó bá sọ pé gbàgìrì ó fọkàn balẹ̀ sí ni wọn gbọdọ̀ gba ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ lópin àti bẹ́ẹ̀ni ẹ bá sàtìlẹ̀ lóko. ẹ kó tiẹ̀ fara gbàgbé ẹ̀ síta ìyẹn tó àtúntò sàlàyé bẹ́ẹ̀ fẹ́ ni ẹ kó fara gbàgbé rẹ̀ síta. ẹ wọn ò ní yóò rìn yẹn nàìjíríà eléyìí tó ṣe yìí ó ẹ̀sọ́ ẹlẹ́sọ̀ lọ́gbà tọ́tọ́ bá sọ̀jà lẹ́bẹ̀ẹ́ ọlọ́run ẹ wá rí láyé nínú béèrè pé wọ́n tún béèrè fẹ́ yẹn kí tó bá ṣẹlẹ̀ kọ́mpẹ́nì ilé iṣẹ́ ṣé ẹ gbọ́dọ̀ ní wọn lọ́wọ́ fi ṣe iṣẹ́ nílé iṣẹ́ yìí tó wọ́n lè rí nǹkan yẹn jẹ ìgbà wo òṣìṣẹ́ ọ̀la ti kiri wọ́n ò ní iṣẹ́ kẹta sí ó ti gbà àwọn èèyàn ṣiṣẹ́ bóòlù yá ti máa fẹ́ oṣù wọn ọ̀dà afọ́fẹ́ bí òṣìṣẹ́ mọ̀ ọ̀dà afọ́fẹ́ bí òṣìṣẹ́ mọ̀ àgàgà tó bá ti tí ó yí àwọn ènìyàn yìí pé tá a bá ti kẹ́ra rówó. ẹ̀yàn pé la sọ nípa ọ̀rọ̀ ìkókó lómi mú ìlọ́jì àti ìgbígbó tá a sọ lẹ́ẹ̀kan ẹni tó ta sọ bẹ́ẹ̀ yẹn pé tá a bá rí èso láàtò gbére iṣẹ́ wa èso lọ́wọ́ àpọ̀ bí ọ̀jáde yìí kò sí nǹkan mọ́. ṣùgbọ́n bá yẹ pé a ti ṣe yẹn fi sọ jáde ìsọ̀ jáde ẹ̀yẹ bá sọ bẹ̀rẹ̀ láti fi owó ọkọ dé èyí ó ṣe kó yá wẹ̀lẹ̀ ẹ̀ bá ti wájú ó yé wọn èyí ó yọ̀ǹda wọn nítorí wọn máa lọ sọ́dọ̀ tí mo èyí ò lè gbégbé sí rẹ̀ lọ sọ̀rọ̀ bá rí ẹ nípa ẹ wá rí ìṣẹ̀lẹ̀ ràkúnmí bí mo ti ń gbọ́ yìí náà bí mo ìṣẹ̀lẹ̀ bóyá àti ẹ̀ bá ṣiṣẹ́ lórí ẹ̀ wọn tún wá béèrè nípa ìyàwó dèèyàn bílẹ̀ tí ọkẹ bàbá yẹ fún ọmọ ní ọyọ. kí ni wọ́n sọ nípa òun? wọ́n sá lóun fẹ́ máa gbọ́ ọmọ lọ bá rí mọ́ ọ̀ òun ṣùgbọ́n tí wọ́n bá fi sí lọ́rùn yẹn èyí ó wo iye wo ni wọ́n bá ń fún ẹni gíga bá yẹn fún ọmọ lọ́yẹ̀ ẹ bá tó jọjọ́ kan tó bá padà yá ẹ fún ọmọ díẹ̀ tí ò ní sí ní ọ̀rọ̀ yìí nítorí pé ìfẹ́ ọlọ́run ọba sùhánù ọ̀tá ara ní pé wàhálà ìmọ̀ olóòdì lẹ́hu rísìkò ọ̀nà wọ́pẹ̀sì wàṣẹ̀kọ̀ ọ̀nà ìgbà ẹni tí wọ́n bá ti mọ fún kí ni ìyàwó ọ̀jẹ̀ ìlọ́mọ ọ̀jẹ̀ kí ni wọ́n á wọ̀ lọ́nà ìtọ́jà àkọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ọlọ́run tó wàhálà ìwárí ó dẹ̀ ti tí ó jogún irú ẹ̀ wà lọ́rùn bọ̀ bọ̀rọ̀ bó dé èyí ò ní sọ wípé a omi kú ya ẹrù mi nìyí ni ìyá bákan náà ìbéèrè tó wáyé sọdọ ilé yẹn kéré tiẹ̀ pọ̀ ó kó gbogbo rẹ̀ rẹ̀ kẹfà ló fẹẹ tó bá tó ṣe dé ó tún lọ́wọ́ máa kọjá wọ́n fẹẹ kó ìdèrà bá yẹn wọlé ẹgbẹ́ wọ́n fẹẹ kó ìdèrà bá wọlé ìdìbò tó wà ní ọgbọ́n tí bẹ́ẹ̀ ìgbà fara ní ìyẹn kọ́ sínú àdéhùn káàkiri lọ́wọ́ agbájú ojú kọ́ọ̀dù ẹ̀ka wọ́n máa lò ó sì dé ìlú tó wọ́n ti wá sí. ẹ má tún béèrè bí ọ̀rọ̀ hijab nítorí ilẹ̀ ìjẹ́rí pa ọ̀rọ̀ hijab rẹ̀ ní ìjọ sílẹ̀ bí ọ̀la tàbí rárá. ẹ rí àkọọ́lẹ̀ kí ẹni tó rinlẹ̀ tó yà wá àdẹ́bí ìlú ìlú tó sì júlẹ̀. ìlọ́pàá ṣùgbọ́n àlùbáàdì ọ̀fìn ọ̀fìn ọ̀hún ni wọ́n fi sọ yí pé súnlẹ̀ nípa ṣẹ̀yà ìdíà ìdílé yẹn lọ lóko sí ìyá gómìnà lóko sí súnlẹ̀ tó bá ṣẹ̀yà ìlú tó bá ṣẹ̀yà òní gómìnà wọn nìkan ọmọ jìnnì bá kù sí ọgbà ẹlẹ ẹgbẹ́ yóò fi sọ́ọ̀tì gbé o tàbí ìgbàgbọ́ àti wọn làwọn yọ̀ tù ẹni tí wọ́n bá ní sẹ́ńsẹ́ sínú ẹ̀rọ àwọn ẹ̀yẹ fọwọ́ sọ́ọ̀sì ilẹ̀ kan sọ́ọ̀sì ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ lórí pé tí àlọ́ àdárájá tí ẹ bá wà lé ìyẹn láǹfààní àti máa ti àlọ́ aláàbí tó bá débi ẹsẹ̀ kó mo lè pa ara rẹ̀ ọwọ́ rẹ̀ tó tutù kò lè pa kò lè dìjọ́ tó bá wà lájò jọ mẹ́ta bẹ́ẹ̀ ìdájọ́ yẹn lọ́wọ́ àtàfà jùlọ lórí tó bá wọlé ṣùgbọ́n pé ìyẹ papọ̀ mọ́múra obìnrin hàn náà náà. ìbẹ́ àlè ọlọ́dọ̀ pé yòdì ní àlè mi náà mi ń jẹ láti ìgbé títí ìgbàgbọ́ yóò lè gbé òkú kúlẹ̀ tẹ́tẹ́tẹ́ nígbà tí yàrá lọ yìí àwọn ọbẹ̀ àdókò sọ́lá lè rí i pé nígbà tí wọ́n á ní ká ká lọ sí ìjà àwọn adájọ́ rẹ̀ ìdáàdẹ̀ ọwọ́ àdó wa pé gbogbo òjijì ìbáwò. a ìjọba ọlọ́run ní ẹgbẹ́ rẹ̀ ìdí ìtòlẹ́bí ha ó tó ha ẹni tó jẹ́ àti rẹ̀ bí ìbò ti gbélé o kó yà ó yẹ bí yẹn lè yà alẹ́ rẹ̀ tó rẹ̀ kí lè bá bò mẹ́kọ́ máa tó yẹ máa rẹ̀ yà láti fi lọ yìí bí ẹ̀ ẹ̀ jáde. Sòkò sí kan tó jẹ́ yàwó àdébí sọ́lọ́ wọ̀ àdébísọ́lá tó yẹ kí lára ti dá àwọn àgbẹ̀fẹ́ wọn jẹ ọmọ ọ̀rọ̀ àyíká wọn sì túlẹ̀. Bẹ̀rẹ̀ pé ìlànà àwọn ẹni tó ga ju gbogbo yà lé yìí. Ó ti kí àtiwáyé gbogbo ẹni yóò lọ́ra ṣe é láì lè gbé ọ̀nà sáré ọlọ́wọ́ sáré sí iná ní àwọn tó bá ṣe àwọn ni wọ́n ga jù láàrin gbogbo àwọn tó àwọn ti wàá ti di kan fẹ́ máa darí láwọ̀ ìgbé bí ṣe máa gbádùn ọdún ọ̀gbọ́n ọ̀tá ara fẹ́ máa sọ pé ojú títí níbi àwọn sì rí àwọn àwọn àdéhùn kan sọ nípa àwọn tí wọ́n ti kéré o tí wọ́n ti yú ìyàwó wa ojú gbogbo àwọn ọmọ rẹ̀ ti gbèrò ọmọ ìlú ṣèyàn tó ní káfà gẹ́gẹ́ bí tó lọ́wọ́ ọdẹ ti tó ní àláwọ̀ ọdẹ tó ní ìjẹ́bí ẹ̀ ní ìgbàmù tí ò ní lálàjà. tó nípa bẹ́ẹ̀ ìlànà ẹ̀sìn tó rinlẹ̀ tí ò ní kọ́ ló ń tọ́ ọ̀gbẹ́ òdòdó rẹ̀ lọ́jọ́. òkè yẹn ti máa wà lọ́jọ́ máa lọ sí wá àti búkà àti àrẹ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lè fi gbàgbẹ́ àwọn òun fẹ́sùn tó lè ra gbólóhùn ọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ ó fi ìdúró lẹ́nu sókè dáadáa tó ti fáwọn àhàdéhùn tó bẹ̀ gbé wá àwọn àdéhùn tó gbàdé. ẹ ìdílé gbígbà lára yàrá ní sọ́nà àkọlá ìdúlẹ̀ tó jẹ́ ìyàwó yàtọ̀ fẹ́rù. ọ̀rọ̀mọdé ẹ̀sìn ẹ̀rọ̀ kẹ́ máa rí à lẹ́yìn sẹ́t ní ìgbàwọ̀já ti fi sọ̀rọ̀ nínú àwọn ẹ̀rọ tó jẹ́ yamaria yorùbá yẹn ti rẹ nínú ìbéèrè tó tó àgbà ìwọ ń sálẹ sóńdò fún kéèké dáadáa nínú àwọn nínú àwọn kẹta kàjẹ ìrírí pé wọn sọ̀rọ̀ pé lómi nìkan la lè sóńdò fún alẹ́bí ìṣèlú náà lè fi fún yẹn ń dá fẹ́ sóńdò lé lórí gan lọ lórí kéèké ọjà gbèsè àjẹ àbò kí ló yẹn lè sóńdò fún gẹ́gẹ́ bí ìṣèlú àṣekọ̀ tó máa ń dà wá pọ̀ lẹ́nu yẹn ẹ̀rù ìbéèrè yẹn lẹ́la ìbéèrè pé sáà lè jọ alẹ́ rajà lọ́wọ́ bèbè ní sáà lè gba àwọn lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ìbéèrè yẹn pé ní sọ́dọ̀ ní ẹ̀ bá wọn lè jẹ́ mọ́lẹ́bí ẹ̀ lè jẹ́ aládùúgbò yẹn tó ká ti jẹ́ nǹkan tí ìyẹn lè sóòtù lé lé lórí ìjẹ́ lórí ìwọ̀n bá àyẹ̀ bí bẹ́ẹ̀ náà nínú àbí ẹ wàá rẹ tó ọ̀nà tọ́kẹ́ lè gbà wò òun ni gbẹdẹ nìyẹn ẹnìmọ̀rí tó lè tẹ́wọ́ba tó ń palẹ̀ máa ti túbà ìyẹn lè tó dò ìyàtọ̀ bá túbà ọlọ́run lè gbà lẹ́wọ̀n sẹ́kù náà láti bá dọ̀rọ̀ fún ọkọ̀ lọ́kùn tààlà wọ́n lé lómi bá lé orí ba báyìí rìbá wọ́n jẹ́ gbèsè rìbá wọ́n ti máa àtúntò wọ́n á ní lọ wá síbẹ̀ ni kọ́nà òjò lè túbà báyìí pẹ́ẹ́lú pé pé yóò túbà ní sọ́dún dájú á máa fi ọ̀sán onídùú olóhùn kẹ́ẹ́ ti ní gbà kíní yìí ó tó kẹ́ ẹ lè tó lò lọ́yà tó ti ẹni tó ti kọ́ sọ̀rọ̀ ìbádìí ojú sẹ́ lọ́gbọ́lé láńkà gbogbo ẹ̀ kẹ̀kẹ́ sí ẹ̀ láyé mi ẹ̀dùn lè kọ́ lọ kan kọ́ kó sí ẹlòmíràn ló ń fẹ́ fẹ́ wọ́n ọmọ sùkúù ojú kó tọwọ́ wọn nìyẹn bí sọmọ yóò wá nílọ iléèwé yìí ìyẹn lè fún mi ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ tó ṣe pé ojú fẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti wọ́n wá sọ pé ọwá tó lù kí ìyẹn dà o. nínú béèrè náà wà bíbà yìí wọ́n ní pé ìwọ̀n táwọn sọ̀tàn láwùjọ pé abárí pẹ̀lú sábà lórí rẹ̀ sábà rọ̀ ṣẹ́ àárín níbẹ̀ rẹ̀ pé a lè fi nígbà tó rí ilẹ̀ ká lọ mú ọ̀sẹ̀ rọ̀ sábà láǹfààní àti ìlò pẹ̀lú àwọn ilé wa tá à ń kọ́ lóhùn. ẹ̀fẹ́ kò tẹ̀ lóbìrì tó kọ́ wọn lu ẹ dákun ẹni tó kọ́ tó kọ́ dé ìwẹ̀ tuntun wa lọ mú táìsì tó ń dẹ́rọ àwọn ọmọ ọ̀dọ́ sábà òkè ilẹ̀ ẹlẹ́ kò ní òsì níye tẹ̀. ẹ̀wọ̀n pé yẹn ọ̀dí tẹ̀lé ọ̀rọ̀ tuntun bíi ìjáde nígbà yìí lálẹ́ sọ pé yóò sọ̀rọ̀ yìí lásán ọ̀hún wọn ṣùgbọ́n yẹn láǹfààní láti lọ yẹn pẹ̀ sọlá yóò padà di ọ̀tá gbà yìí wọ́n sọ sọ́lá dẹ́yìn tẹ́ bá ti padà lọ gbé sórí òṣùwọ̀n dáadáa pẹ̀lú kẹlẹ́ lọ́kọ́ papọ̀ yẹn èyí tó súnmọ́ ni wípé ìyẹ̀pẹ̀ yóò padà lágbára jù lọ rẹ̀ sọlá dẹ́yìn sọ́lá ọlọ́run àtẹ́lẹ̀ wọn yóò ti pàdé káwá tó yìí fún wa káwọn ọmọ mi fẹ́ adẹ́nu kékeré yẹn ọ̀pọ̀ ẹ̀kọ́ dáadáa nínú béèrè tó fi wáyé òní pé ẹ̀tọ́ fa sẹ́sì wọ́n ti lo lọ́wọ́ tó fi òun nípa gbọ́dọ̀ oṣù mẹ́ta ṣé o fi lójú sí wa lóṣù mélòó oṣù tí mẹ́ta àbóṣù tó oṣù kan oṣù kan àbí ọlọ́dún fẹ́ǹsì yìí tó ẹni ẹ wá pa sẹ́sì ìgbè lórí ṣáà ah, láì sọ kí ẹ lè fòlé lájọ ó kí ẹ bá ti rẹ kí ẹ fi ẹwà Islam kí ẹ fi ìpasẹ́sì ẹ lè wá lójú àfọ̀nì ọ̀rọ̀ ó lè yájú kó tó wá wọṣẹ́ lọ́dún yẹn ó ti láwọn fúrúkẹ́sì kan lóṣù bí ìkẹyẹ ti lọ pọ̀ sí i rẹ̀ lápẹ̀lú ìṣẹ́ni tí tọ́kẹ̀ ní gbága mẹ́sẹ̀jì wọlé tí wọ́n ní ọmọ àbúrò gbága ní màdínà nígbà wọn kú ní ìdìbò ayé wọ́n lé ilé ní bàbá yìí ó sì láwọn ìgbẹ̀jú pẹ̀lú olùsè tí wọ́n gbà láwọn káàkiri wọ́n bá bá rẹ̀ ti tẹ́lẹ̀ tó agbọ́dọ̀ ṣẹ̀dẹ̀ ìpín ẹ̀kọ́ ní wọ́n bọ̀ àbájú ọ̀tọ́ bá láyé ìṣẹ̀lẹ̀ wọ́n bá sọ fún àwọn olùláyé òǹdó yọ ọmọ ọmọ yọ kó lè sọ sódà kábílẹ̀ nílé lọ àti wọ́n nílé iṣẹ́ lómi ìrọ́pò rẹ̀ àyẹ̀rẹ́ máa tó kù báyìí ádẹ̀ kó bá ọdún tó yẹ lè tẹ̀lé yóò wọ́n lọ́wọ́ àná. lọ sí Nínú àwọn àṣìṣe táwọn ọkùnrin mi máa ń ṣe nìyẹn. Tí wọ́n lọ fẹ́ bójú dáa, bóun lọ fẹ́ bójú. Níyàwó rẹ̀ ọ̀bá bójú. Wọ́n sì mọ̀ pé kò yé ni. Ìlú lòkòtò tẹ̀ ẹ́ kù, àti ní kò yé náà. tó bá wọ̀ kó di pẹ̀lú kó tó wọlé ní ẹbí ẹbí eléyẹ kó ti sọ pé á ah, òbí ìbéèrè bá ti fẹ́ fẹ́ o kò máa ń fẹ́ kí wọ́n múra báwọ̀ ìyàwó àmẹ́bí tó máa múra ojú máa wù lùkù. torí mi náà ṣe rìn bí àjẹbí àtàwọn ìpàdé ní máa wù lù. àwa òye àwa ní sáàbù ọkẹ gẹ lọgá o at any time tí máa ń yà lè yà ó lè já sọ̀ ní ọ̀yà yìí. ẹ jà báyìí wọ́n parí ẹ̀ pẹ̀lú yẹnu yóò padà sí ilẹ̀ túkà. ojú àlẹ́ tó kù yóò sí lóde o. ìfọ́sọ̀ yé. ọ̀dẹ̀ ti lè sọ pé gbà tẹ̀lẹ́tẹ̀lẹ́ lọ́sẹ̀ máa lọ wá tó fi báàkì ẹ̀jẹ̀ ọ̀yà máa lọ kọ́ yóò di yẹ ọ́ jẹ́ ọkọ̀ kọ́ bó ti máa yé náà ṣe ló àtúwá bí dáadáa sí ọ̀gbọ́n mo ló sì ti bí ẹ̀bẹ̀ mo lè sùn. tó o ti mọ ohun tó ṣe kéde àti àjọ wà lẹ́nu ẹni mẹ́jọ sí lọ́la wọn ó lè jẹ́ táyé ó sì lè jẹ́ tiyẹ́yẹ́ ọ̀rẹ́ bá máa ṣe lọ. ẹ ọ̀dọ́ orúkọ obìnrin tó ń gbé bíi wọn ló jẹ́ nípa bó bá ti ẹ̀kú gan lómi ìfẹ́ ọ̀yẹ̀ gan. lòun tí ó wù bẹ́ẹ̀ ni kó já sí bẹ́ẹ̀ ní yóò pẹ̀lú èmi náà ti ṣe tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe. kódà ẹlòmíì máa dé báyìí nígbà tó bá fẹ́ sí yàrá obìnrin lòdì ní padà fojú láyé rẹ̀ báwọn bá bo obìnrin bẹ́ẹ̀ dákun bó lòdì jẹ́ àfáà lórí ìbò à ọba ti bá àfáà ní òfin kẹtẹ wọ́n sì fa wàhálà jọ gba nígbà tó nìkan ọmọ lọ́rùn tẹ́lẹ̀ ìwọ́n tó níyàwó kan rí bá bí ìyàwó tọ́nà tó kù kan àwọn gbà àbò nígbà tó sì ṣe fẹ́ wò. lẹ́yìn tó ti tẹ́lẹ̀ ń fẹ́ kó gbé kẹrẹ fún ọkọ máa gbádùn rẹ̀ ọba ní ọ̀rọ̀ olè kọ pariwo rárá kíni tó gbó lójú ọba kò bọlá sẹlẹ lọ sẹmi lè ogun ogun kẹ pé ọjọ́ ń lọ gbogbo ẹ lọ nígbà tó ti kó bí kẹ bá rẹ di sọ̀rọ̀ jẹ lórí òye nǹkan tí wọn kọkọ gbà tí n bá láwùjọ lọ síbi ìdókòwò bá kẹ lónìí lárí yíyọ ẹ bá àwọn lójú à irọ́ ká má bọ̀bọ̀ yín lójú àbí kẹ́yìn àtọmọ yín kẹjọ fá kẹjọ kú pé kọ́ má bójú ẹjọ sọ àtọmọ yín pé kọ́ má bo ojú mi ṣùgbọ́n káwa má bọ̀bọ̀ yín lójú ẹ dákun ọlọ́run ò ní kéde ọkùnrin ó bojú báwa ti máa yẹ ẹ̀sẹ̀ rẹ̀ ká bá lọ nílá fẹ́ kókó yìí ṣẹ̀lẹ́ òsì ní kéde bojú mo tó kẹ̀ sí ṣe ló ń gbìyànjú ẹ̀ ọmọ ilẹ̀ bá bá sọ léèrè àmọ́ o tọmọ yín bá lóun fẹ́ ṣe o ọlọ́run ní sàwọn alẹ́ ní ọkọ̀ dáadáa ẹ̀yẹ ń lórí àtọmọ yín o lè sọ̀rọ̀ eléyè tó bá padà délẹ̀ ó lè ọlọ́dí bí ìbọ́kọ̀ ti sọ̀rọ̀ tẹnu rẹ̀ ẹ̀ gbọ́gbàgbẹ́ mi yẹjọ́ ọ̀rọ̀ ń jèlò àjíṣe ọmọ yín bọ̀ ó ti sọ pé ẹ̀sìn oníkòwò bojú lòun òun ló ṣe fún rẹ̀ ọmọ ilẹ̀ máa bá ẹgbẹ́ náà bá padà sí òun lọ bẹ́ẹ̀ ṣe kí sáfà ló ti ṣe ìṣe fàfà mo ṣe lórí ọlọ́run. tọmọdé wíbẹ̀ ni wọ́n á máa bá fa wàhálà. tó bá rìn ẹ̀sìn nínú ẹ̀ káwọn ẹ̀ ká kí ìgbà wàhálà rẹ̀.